وعن عثمان رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم كان يقلد لحيته في الوضوء أخرجه الترمذي وصححه ابن خزيمة وعن عبد الله بن زيد قال إن النبي صلى الله عليه وسلم أتي بكل شيء فجعل يكتب ذراعيه أخرجه أحمد وصححه ابن خزيمة وعن عبد الله بن زيد قال إن النبي صلى الله عليه وسلم أتي بدون سيمون فجعل يسلك ذراعين أخرجه أحمد وصححه ابن خزيمة وعن عثمان رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان في الوضوء بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير abẹ́láwọn ọba ọba láàánú jùlọ ẹni tó jẹ́ sí pé ó tí ó ṣàǹfààní fún wa láyé tí ó sì tún wúlò fún wa ní alkiyama tó ṣe fún wa gbogbo ètí ọba dẹ̀ fún wa nínú mọ̀ kó sí ní ìmọ̀ tí albarika tó kún kẹ́kẹ́kẹ́ tí ó wọ inú ẹ̀ kọ́mọ́ sí ìmọ̀ tá gbà kọ́mọ́ sí ní àwíjàre léwa lórí jọ́gbìn dàlkìyàmọ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí a ń bá lọ nínú tíra imamu wa alhafiz ibn hajar rahimahullah tí a sì bá dé bí hadith osman radiyallahu ta'ala anhu tí wọ́n sọ pé anna nabiyya sallallahu alaihi wasallam kana yukhallilu lihiyatahu fil wudu ibi ànábì máa ń ya irùngbọ̀n rẹ̀ nínú àlùwàlá báwo ni wọ́n ti máa ń ya irùngbọ̀n yìí èyí ilẹ̀ pàtàkì ká mọ̀ ànábì máa ń ya irungbà nínú àlùwàlá ó yẹ ká mọ̀ pé táìpù irungbà méjì ni irungbà tó gba yíyà àti irungbà tí kò gba yíyà èyí tí ò bá gba yíyà báwo láti sàlùwàlá tẹ́ni tó ní ìtọ́dẹ̀ gba yíyà báwo ni ẹni tó ní yóò ṣe yà á tí a máa mú kọ́mpù lọ sí ilé àlùwàlá ni táwà ayé àkátó sàlùwàlá ìpín àkọ́kọ́ nínú ọgbọ̀n tí kò gba yíyà ìyẹn náà ni ọ̀pọ̀lọpọ̀ ọrùngbọ̀n tí gbogbo agbútágbọ̀n lọ kò gba yíyà fálùwàlà kí láṣe sí a ó dámi sí tómi ó sì kíni tómi ó dé ìsàlẹ̀ ara tàbá ń sàlùwàlà fẹ́ bọ́ ojú wa a rí pé omi yẹn ó kárí gbogbo ojú wa àti gbogbo bí tí ọrún ti hù tá ń pè ní irùngbọ̀n bí àfá àbábọ́jú nìsín omi ó dé ìsàlẹ̀ agbọ̀n àbí òní débẹ̀ yóò débẹ̀ ṣùgbọ́ta bá dé irungbọ̀n tó tóbi dáadáa tó pọ̀ dáadáa ilé yẹn ni àmọ́ yà báwo wá láṣẹ yà kí sì ní dídá fi ń yà dídá fi ń yà irungbọ̀n òun náà ni kí àlùwàlá ó lè bá pé torí pé ààyè tí irungbọ̀n wà yìí ara bí tá a máa fọ̀ tá a bá ń bọ́ ojú lọ́wọ́ ni nígbàtọ̀ wá jẹ́ sí pé irungbọ̀n yìí pẹ̀ débi pé bó ti wulẹ̀ kọ́ bọ́jú tó kọ̀ fomi bọ́ tó omi ò ní ráyè dé ibi àgbọ̀n gangan ló fi jẹ́ sí pé àáyà bó lànàbì sí máa ń yà sallallahu alaihi wasallam wọ́n bu omi lọ́tọ̀ wọ́n wá kìbọ̀ ní ẹ̀báyìí wọ́n wá kìbọ̀ ní ẹ̀báyìí wọ́n wá sí báyìí wọ́n wá sí báyìí èyí náà wá kí ọwọ́ bàbá yìí ó rí pé tipátipá ló fi rí kàmọ́ irungbọ̀n táà máa ti kínú táà máa fọwọ́ yà nù àlùwàlá nìyẹn gbogbo kọ́ǹpù tí mo ti rí láyé èmi ò rí nítorí nípa tó ka èèyàn àbò orí kòmù tó nípa tó kẹyìn rẹ̀ tí ẹnu rẹ̀ ẹnu rẹ̀ ẹnu rẹ̀ á nípa tó ìkẹyìn tó wà ní ẹ̀mbà fífi ọ̀sọ́ fún àwọn kòmù ẹnu rẹ̀ wá nípa tó ìka ọmọ ènìyàn sọ́wọ́n pé wọ́n ní kọ́ sọ́wọ́ rẹ̀ di kòmù nìyẹn èyí tí ẹnu ọ̀ka kòmù bá jẹ̀ nípa báyìí ẹ̀kọ́ ọmọ pé rúntí ẹni òfin yà náà ọgbọ́dọ̀ sí kíni ọgbọ́dọ̀ tó bẹ́ẹ̀ ìdínú ló fi jẹ́ sí pé ọgbọ̀n táwọn máa ń yà ẹni òrí ń jókòó bá àti jókòó kò alẹ́nìkan alẹ́nìkan tó lọ́n fún lẹ́bùn ẹ̀nù ọ̀dọ̀ wa ń bíbà ṣò ah. inú gbọ́nyẹ ààyà ààfòmì ìyá kó lè bàjẹ́ sí pé omi ó dé ìsàlẹ̀ rẹ̀ wọ́n wá ní báwo ni wọ́n ṣe ìyá wọ́n ní ìgbàwó lámọ̀ ìyá sígbà tá a bá ń sàlùwà láti bíbọ́jú lọ́wọ́ ni àbígbà tá a bá ń pa orí lọ́wọ́ orí nǹkan orí sókè ń bẹ̀ sọmọ pé bíbọ́jú òun ni ó dá wa lójú pé àgbọ̀n tí irùngbọ̀n wà ń bẹ́ẹ̀ la fẹ́ fọ̀ mà bíbọ́ ojú ó yí wa báyìí ṣùgbọ́n lọ́mọ wípé wọ́n láà lè yà ní bàtà fẹ́ parí náà torí kíni ẹ̀ torí pé kíni torí pé irun lòun náà orí ká ń pa irun orí ni kíni là ń pa wọ́n kà ní fámsà owó bírò owó sì kùn wọ́n fẹ́ túmọ̀ rẹ̀ ọwọ́ lè sọ pé ẹ pa orí gan ẹ̀ lè pa orí ṣùgbọ́n tó lára orí lọ sí kíni lẹ pa ní àfikún ní ròhùs tó bá yẹ pápá lọ ayà bó ṣe wà ní agbọ́dọ̀ fàríà tó sàlùwàlá ni torí pé ṣáàrù yàtọ̀ sí ráṣù ṣùgbọ́n wọ́n pè ṣáàrù ní ráṣù torí pé ṣáàrù gangan fún ara rẹ̀ olúbulọ́wà orí ráṣù lọ́wà wọ́n ní bàbá fẹ́ pa orí tá a bá sàlùwàlá tá a bọ́jú tán akásùn ọgbà rẹ̀ kámọ́ ti yà a bá parí tán a wà pa irùngbọ̀n náà a fòmí wọnú ìsàlẹ̀ irùngbọ̀n wa náà إن النبي صلى الله عليه وسلم وجه بسلسله فجعل يسلك ذراعيه أخرجه أحمد وصححه ابن خزيمة حديث إليه يا فيصل irú kí ni ànábì máa ń lò sallallahu alaihi wasallam tàbá fẹ́ sàlùwàlá yóò sá ní nǹkan táà lò tàbí ṣe àlùwàlá dídí òsùn omi tàbí sàlùwàlá ó náà ni àdíṣẹ́ lè fẹ́ gbé wá jáde fún wa àti àtúngbọ́dọ̀ mọ́dédé tàbí sàlùwàlá kì sí pàkàmà bómi tó ṣe wà ń fẹ́ ká máa kọ sílẹ̀ àlùwàlá ni pé lómi níwọ̀n ń sẹ̀ta fi ń kọ pé má ṣe ronú ní ilé àlùwàlá ká sì kọ síbẹ̀ pé lómi níwọ̀n ilé àlùwàlá mọ́fomi ṣòfò mọ́fomi ṣòfò gan àgbá máa gán omi lò kárí bá mi gán wọ́n lè rò pé bọ́bá sí lómi tó ló ti gbà ládá tó bọ́bá sí lómi pọ̀ kọjá lẹ́fù tánàbí ní ká lò tó bẹ́ẹ̀ ló ti gbẹ̀sẹ̀ tó dédé omi tánàbí fi sálọ̀ wà láná wọn fẹ́ sọ fún ààyè hadith abdullahi ibn zayd abdullahi ibn zayd radiyallahu ta'ala anhu ó ní nabiyya sallallahu alayhi wa sallam utiya bi thuluthay muddin faja'ala yadluku dhira'ayhi wọ́n ní wọ́n gbé omi ìlà méjì náà ìlà muddu wà fánàbí sallallahu alaihi wasallam ẹ̀kùnwọ́ kan sí ní múdù ẹ̀kùnwọ́ omi kan kòtò pure water sáṣẹ̀tì kan tá ń gbé kiri àbí olùsẹ́wọ̀ rẹ̀ kọ́yẹ́ pọ̀ ọwọ́ rẹ̀ gba omi pure water yóò kùn yẹ́ sẹ́kù hápọ̀ omi pure water ẹ̀yọ kan ìtànà bí ti sàlùwàlá kòtò báhùn sallallahu alaihi wasallam múdù kan gan omi pure water gan gan ó ju múdù kan lọ ó ju múdù kan lọ tó o bá tẹ̀sí ọ̀ ọ́ bá kó ju múdù kan lọ yóò kùn yóò tún sẹ́kù mẹ́ wọ́n wá ní tó a lè fi half omi inú sáṣẹ̀ ti pure water ànábì fi sàdùwàlá sallallahu alaihi wasallam àwọn míì tí ó rí wọn ò pé wọ́n wà máa sọ wípé omi ò sí ní sọmọ báwọn àwọn ọ̀gbọ́rí ń jẹ àwọn àfáàtẹnu wọn ti yà wọ́n ní àà nítorí bí ń lomi kéékèèké ń gbà náà ni pé ọ̀dà omi ṣe bójú ń rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tánà yọ bá tàlùwà ládé dín tó fi tàlùwà láyìn sallallahu alaihi wasallam yẹn ti yá pé kìí ṣe bí àwọn omi lọ́fà bọ́lọ̀ ń ṣe pá láṣẹ nìyẹn sallallahu alaihi wasallam yẹ pé káwọn náà múra sáàrin yẹn káyé lólòkulò ìlú àpà ìlú ẹni tí ọ̀bẹ̀rù ọlọ́run ọba nígbà tí a bá ní ká máa ọwá fẹ́ sáyé ọwá ń lomi lòkulò ẹ ká mà fẹ́ kọ̀ni ó sì ẹ̀sìn yé wa yí pé tí ìjọba bá rí sáàrin gbogbo kinní kan water corporation wọ́n kàn sí omi ọ̀ndá alẹ́ ní alùkọ́ máa ń lò bó ṣe wù tó bá jẹ́ tí pé bá gbófin kalẹ̀ pé àwọn gbogbo ẹni tó bá lómi nílé ẹ̀ á jà until tí ó fi ṣe tap tó jẹ́ sí pé tó bá ti fọwọ́ sí báyìí lómi ó jáde tó bá ti káwọ́ kò ń bẹ̀ kò ní jáde mọ́ sọ̀pá àwọn tap kan bẹ̀ báwọn ẹlòmíì ní táàpù tó ń pidán ọ̀yà tẹkinọ́lọ́jì ni táàpù ọba ti fọwọ́ sí dédé tí ó tó nílò lọ́wọ́ ẹni ọ̀sẹ̀ sí bá ti gbé kó mẹ́bá yìí yóò tàn parẹ́ ẹni kà jáde mọ́ ẹ̀rí tiwa yóò sílẹ̀ ní yáà yóò tó máa rojọ́ àfà bóò ni sẹ́wà dáadáa omi sì yóò dánù àlùwàlá náà dáadáa ń sẹ́yìn tíjọba bá mójútó àárín yẹn ni wàlá àǹfààní ó ṣẹlẹ̀ gan púpọ̀ nígbà tá a bá mójútó mi sẹ́mọ̀ kò yẹ jẹ́ ká mójútó oúnjẹ ẹni tí òròjú mójútó mi ààrẹ ti mójútó oúnjẹ nípa báyìí dédé tánàbí sí sàlùwàlà ìkánú ẹ̀ ní ọmọ wa fàánàbí ló mú dù sallallahu alaihi wasallam dédé sáṣẹ̀ tí omi pure water ó sì tún ló ń tí ò tó omi pure water yẹn sólùsẹ́yì mo dìn sólùsẹ́yì mo dìn tútọ̀dù mú dù kan fàánàbí sàlùwàlà wọ́n sọ fún Abdullahi bin Zayd wọ́n sọ pé ńgbà tí ń sàlùwàlà yẹn lọ́wọ́ mọ́ wá rí tí ń ṣe nǹkan kan yẹn kí òun mọ́nítọ̀ dáadáa mo jẹ́ làbẹ́ ní pọ́fẹ́ máa wò pé bóò ní ó ṣe tó ọ áwò bóò ní ó ṣe tó ọ lódòdó ọ̀rọ̀ àwọn nǹkan tánà bí bá fọwọ́ kan ìbùkún ti kíni ìbùkún ti débẹ̀ o ìbùkún ti débẹ̀ olóhùn wa rí fàjá àlà yáàdì lókòrí zira àìhì mọ́ wá rí tí ń gbó apá rẹ̀ nígbà tí ń fọ̀ lọ́wọ́ ó ń gbó yáàdì lókòrí àwọn fọwọ́ ra mọ́ omi ọ̀hún jẹ́ kó mi ọ́ hàn pé àwọn èèyàn tó dálaka ní Yorùbá àwọn Yorùbá sọ pé gbó ta bá sì lè yẹn gbó nǹkan níbí lọ́dọ̀ wa ní èdè Yorùbá lóyún tí mo gbọ́ yé ma bí mo ti gbọ́ yé ma tó òun náà ni wípé tí a bá lè yẹn gbó nǹkan kí ní ìyẹn ọ̀fẹ́ mọ́ lọ́jọ́ ká sí kíni ká máa gbó ẹ̀yìn sí àwọn àìmọ̀ sàlùwàrà kọ́ common mistake translation Yorùbá ni dálaka ọ̀fọ̀ dáadáa láàlè wíbà wọn ṣùgbọ́n ó gbó nǹkan tó ti fẹ́ tè láti kí ni làágbó ah, kí ni wọ́n ń fọ̀ lára ṣé èrí là ń fọ̀ lára ni nípa báyìí ah, wọ́n ní àwọn lítánà bí ń ti ń fọ́ ah, ti ń fọ́ apá rẹ̀ ibi táwọn apá sọ pé ta bá fẹ́ sàlùwàlà alẹ́tọ̀ láti kíni láti fọwọ́ wa ara bí táà ń ṣe táà ń fọ́ lọ́wọ́ torí pé táà ń fọ́ gangan nkankan kan gbọ́dọ̀ ha nǹkan tá ń tí ọba kọjá ara ń tá ń fọ̀ à ń sìn nù tọ́ mọ̀ bàbọ́ rẹ̀ ní ìsìn tọ́ ọba fọ̀ tán wọ́n gbé kó sí kò sin àlùwàlá àlùwàlá ń pàtàkì fún wa ọ sí masaha ọ̀fọ̀ ọ sí pé ó sìn tọba rí dálaka wọ́n fẹ́ gbé pẹ́ẹ́lí díẹ̀ ju ọ̀fọ̀ lásán lọ a lè dami sí nǹkan kápá ń sìn ẹlòmíì tó bá fẹ́ sẹ́nsẹ̀ yọ gbẹ̀sẹ̀ rárá táàbù báyìí ni tàbí kọ́ má gé wọ́ẹ̀ tiẹ̀ yọ kàn dami sí ni yọ òkú só ti kárí òsìn nù yẹn ọlọ́run ò sọ pé ẹ sẹ́nsẹ̀ tó fi jẹ́ sí pé àìsìn àmọ́ fọ oríkì àrò àwọn láàrin dáná bí ń fọ apá wọn sallallahu alaihi àwọn afáàrin sọ pé ọ̀ràn yẹn ni kí ìmàlìkíyà especially wọ́n lọ́ràn yẹn ni ká fọ oríkì àlùwàlà jọba ń ka tíra fíkì ìmàlìkíyà ọ̀ràn jọba pé wà dálíkù ká fọ fọ fọ dáadáa nínú ọ̀ràn yẹn àlùwàlà lọ́wọ́ mo tọ́ bá sábàrà tó ìsìbẹ̀ ọ̀ kí èèyàn fọ́hun kó fọ̀ bá ń bí a ṣe ní àfọ́hun òun náà ni yóò jẹ́ kọjá sí pé èèyàn ṣe dáadáa ni kì í ṣe pé tíyàn bá fọwọ́ sí dáadáa bá nàbí ti ṣeun kì ṣe pé èèyàn ò ní àlùwàlà tó mi bá ti kárí gbogbo oríkì àlùwàlà náà eléyìn ẹ̀kọ́ tó wà ń bẹ̀ náà ni pé déédéé ń tọ́yẹ ká fi ṣe àlùwàlà àti bí a ṣe fọ oríkì àlùwàlà náà النبي صلى الله عليه وسلم يأخذ أذنيه ماء خلاف الماء الذي أخذ لرأسه أخذه بياقي وهو عند مسلم من هذا الوجه بلون ومسعى برأسه بماء غير قرب بجدين وهو المحموم نعم حديث إلينا نعم، ودعونا نعم، واتباوة عبد الله بن زيد عبد الله بن زيد رضي الله عنه قلوا عن النبي صلى الله عليه وسلم يأخذ لأذنيه ماء غير الماء الذي أخذه لرأسه wọ́n rà nábi tí ó mú omi ó mú omi ọ̀tọ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ̀ta akọ́ síwájú pé tí àbá fẹ́ pa orí pa etí sómi kan náà láàlò ní àbomi méjì ẹjá mi náà mi gbọ́ dáadáa ẹ̀ẹ̀kan náà ni èyí lè wá fẹ́ takun dáa sí mọ̀tẹ́lẹ̀ pé ó lóun rà nábi tó jẹ́ sí pé sallallahu alaihi wasallam nígbà tí wọ́n fẹ́ ṣàlùwàlá tí wọ́n dé bí orí àtẹ́tí ọ̀tọ̀ lómi tí wọ́n fi pa orí ọ̀tọ̀ sí ní omi tí wọ́n fi pa ètí ló fi ní yá kódò lé òzònà yìí máa à omi míì ló mú fún pípa tó pa ètí rẹ̀ méjèèjì ẹni pé lómi ọ̀tọ̀ fórí ó tún wá lómi ọ̀tọ̀ fún ètí wọ́n ní ìmáàmù àbáyé àkílọ́gbà wa ṣùgbọ́n àdísì yẹn nǹkan bẹ̀m̀bẹ̀ díẹ̀ wọ́n wá ní gbólóǹtọ̀ wá dáadáa ní ọ̀dọ̀ ìmáàmù muslim òun náà ni pé wà masaha bi ra'sihi bima'in ma fadli yadayhi bó ti wá ń tẹnu ìyàtọ̀ wá ń bẹ láàrin hadith eléyìí pé ó mú omi ọ̀tọ̀ fétí ẹ̀tọ̀ tómi tó fi pa orí sọ wá lélẹ́yìí ó ní wà orí omi bìmáyín rẹ́yìr fọ́bìlì àdáyìí ó mú omi ọ̀tọ̀ fún pípa orí kìí sómi tó sẹ́kù lẹ́yìn ìgbà kí làmá ṣe ká tó pa orí nínú oríkì àlùwàrá ọwọ́ òwú làmá ń fọ̀ ọwọ́ mẹ́rẹ̀ ọwọ́ méjèèjì àbí lẹ́yìn ìgbà tá a fọwọ́ tán ẹ̀rí kí omi ọ̀sẹ̀kù lọ́wọ́ rẹ̀ omi ó ti kí ni yọ ọ̀sẹ̀kù wọn ò fẹ́ ká lo omi tó sẹ́kù yẹn láti fi pa orí bọ́ọ̀ bá lò ọlálùwàrá o bọ́ ọba lò torí pọ́lọ́wọ́n sọ́nà àrẹ̀kọ̀rání pé omi ọ̀tọ̀ ni omó forí wọ́n ń sàhó bírò òsìkò sọ́rọ̀ láti mọ́sí òrà kàlàsì ó ní problem ṣùgbọ́n èyí tí wọ́n sọ fún aláàrin ni pé nígbà tí wọ́n fọwọ́ wọn méjèèjì tán wọn ò lo opportunity pé bọ́wọ́ èyí ti tutù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí látọ́ fẹ́ fi omi sísí káwá gbé lọ sórí bẹ́ẹ̀ ká fi parí wọn ni wọn ò ṣe báwọn bìmáì

káwá mú omi kan lẹ́ẹ̀kan ṣoṣo omi tá mú ká má bù ó tàbá ti bù tán káwọn ìdànù káwá fi pa orí wa tàbá ti pa orí wa tán ká má ti ìdápadà káìsàn pa ètì wa ọ̀nà àkọ́kọ́ nu òun ló ṣe kíni òun lọ dáàjù ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun náà dà òun náà ni pé ká sàlùwàlà tán ká fọ wa méjèèjì tán ká wá mú omi ká wá pa orí wa àbápọ̀ orí wa tán ká tún wá mú omi mìíràn káwà fi pa etí wa o náà dà èsì tí ọ̀dà náà ẹlẹ́ẹ̀kẹta tí kò dáa tó ẹlẹ́ẹ̀kejì ni o náà ní kọjọ́ sí pé nígbàtà fọwọ́ wa méjèèjì tán a mú omi mìíràn mọ́ omi tó kù lọ́wọ́ wa náà lágbé lọ sí orí ó sì dáwà lójú pé òun náà láfi pa etí wa torí nígbàtà àti mú omi lásìkò lẹ́nu kọ̀bálà káyè mú kọ́ wá mú omi tó lòkù lọ́wọ́ kó fi parí lẹ́yìn ìgbà náà ẹ̀ṣẹ̀ àmú omi fetí lọ́tọ̀ ẹ̀rí píkọ̀ kò make sense bọ́ bá sí ilé ọgbà o gbogbo ilé náà lọ ọ̀sọ̀fẹ́ sí masihu rẹ̀ ṣùgbọ́n tó dáa jù náà súnà nábì tó yẹ ká máa bá tọ́ lébùn ẹ̀lmì ń bẹ̀ ẹni tó jẹ́ àfà tàbí tó gbàgbọ́ yìí tàbí orin mọ́ bí tí wọ́n ti ń sọ̀rọ̀ mímọ̀ òun náà ni nọ́mbà wán yẹn ní ká máa ṣe dáadáa náà. يأتون يوم القيامة ظهر محجلين من أثر الوضوء ومن استطاع منكم أن يطيل ظهرته فليفعل متفق عليه والله نعم حديث إليه حديث عن صحيح البخاري حديث صحيح مسلم نعم ṣùgbọ́n gbólóhùn tó wà nínú tíràtà ń kéyì ìtafẹ́ kàlẹ̀ àfáwà àgbà mùsùlùmù ni ọgbà olóní gbólóhùn yẹn ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ń bẹ́nu Sahih Bukhari Abu Hurairah ló gba àdíṣe ilé wa radiyallahu ta'ala anhu wọ́n láwọn gbọ́ tí ànábì wa sallallahu alaihi wasallam tí wọ́n sọ wípé inna ummati ìjọ mi ìjọ mi ń bẹ ní ìjọ ànábì méjì ni ìjọ ànábì tó jẹ́ sí wípé wọ́n gbà fún àti àwọn ìjọ ànábì tí wọ́n yarí fún àwọn bóyá ìjọ méjì ànábì ni ìjọ tó gbà fún ànábì àti ìjọ tó yarí fún ànábì bó ti wulẹ̀ kọ̀ wá yarí tó náà ìjọ ànábì náà ni ọ́ ìjọ ànábì tó gbà fún àti ìjọ ànábì tí ọ yarí fún ànábì àwọn ni a ń pè ní ummatu dáwà àwọn tó yarí nù hmm, ummatu lè ìjábà làwọn tó ṣe gíní tí wọ́n gbà wọ́n gbà fún ànábì tọba ti wá rí umma umma nínú ọ̀rọ̀ ọlọ́run náà al-Qur'an tí bá ń sọ̀rọ̀ ànábì wa tàbí umma tí bá ń sọ̀rọ̀ umma nínú ọ̀rọ̀ rẹ̀ lọ́mọ̀ pé ìkánu méjèèjì lọ́gbọ́dọ̀ jẹ́ nínú kọ́ jẹ́ umatu dáwà tàbí kọ́ ma jẹ́ umatu al'ijaba níbi dáwà wà yìí ní ìsìn tọba bá wù dáadáa tàbí ní abu wálé rí pé inna umati ya tuna yau malkiya mati gurra muhajjalin kọ̀ yẹ kọ́ jẹ́ wá lójú kọ̀ yẹ kárẹ̀ tí ò ní máa ń sa tí umatọ̀ gbà fún ni àbí umatọ̀ yarí fàdínàbí ẹ̀dá mi ló lẹ́ẹ̀kan náà kí ló fà torí gbé ìròyìn tó dáa iná ni wọ́n fẹ́ fi ròyìn wọn ẹni tí ọgbà fàdínàbí yọ wọ náà gbére ló jẹ́ sí pé anábì ní kullu ummati yadkhuluna aljanna illa man aba orí nǹkan mẹ́wọ̀n illa man aba àwọn tó yarí náà man aba ah, gbogbo yín lẹ wà aljanna o gbogbo yín lẹ ní ọ̀nà tẹ́gbà wà aljanna nípa pọ́lọ̀ ti wọ́n á sọ pé ìlàmàn àbà wọ́n mú yá àbá ya Rasulullah ta ní ọjà rí fún wọn olùwà aljanna ah mọ́nà àtọ́ àní dakhala aljanna wọ́n mọ́nà àṣọ́ ní ẹni tó bá ní kí n tànábì fún tí ẹ ti jẹ́ kí n jẹ́ súnnà súnnà ẹ sì máa sọ fún súnnà súnnà súnnà súnnà súnnà ẹnu ẹ ló fi jẹ́ sí pé dákan sọ ẹnu rẹ mọ́ sì sọ o tọ́ ọ̀bà tí ṣe súnà kásápàáyàn ẹ̀sẹ́ni ẹni gbọ́lágún sáàmà mẹ́kànlẹ̀ hmm, pé nǹkan dé mọ́kó tún máa bú súnà ó ti kọ lẹ́tà sí ìyà níwájú ọlọ́run ọba tó nípa báyìí eléyìí ni ànábì sọ pé inna ummati gbogbo ìjọ mi tí wọ́n gbà fún mi ó ní pé ìjọ lápapọ̀ ìjọ mi tó gbà fún mi ya'tuna yawmal qiyamah wọ́n dìjọ́ alkiyama gurran muhajjalin gurran muhajjalin wọ́n ni wọ́n dì lẹ́n tí iwájú wọn ń tàmálẹ̀ muhajjalin gbogbo apá àtẹsẹ̀ wọn náà ń tàmálẹ̀ tahjil apá àtẹsẹ̀ ni máa wà àlègbòrò ojú ní ṣe kíni ojú ní máa wà tọba ìsàkíyèsí pé anábìnrin wọn ó dé jáde kí á mọ̀ ojú wọn máa tàmọ́lẹ̀ rẹ máa tàmọ́lẹ̀ apá àtẹsẹ̀ wọn náà máa ṣe kíni yọ máa tàmọ́lẹ̀ kí wá lọ́wọ́ fà á tójú àtàpá àtẹsẹ̀ sí ń tàmọ́lẹ̀ min asàlẹ̀ lòrò nítorí àlùwàlà tí wọ́n ṣe láyé bẹ́tẹ̀ǹtẹ̀ náà ó yẹ kó bẹ́ẹ̀ náà àá ẹ̀ẹ̀ lójúmọ́ ó kéré gámà ni láìtọ̀ọ́lé láìsí nǹkankan adáǹfomi sí èyí tàà fi sí mọ́ áṣírìtà ní ìsìn ẹlòmí lálọ́ àlọ́ ní tọ́bákùdé ẹ̀yìn ọba pé bóyá àgbàlá àwọn já ẹgbẹ́ tuntun lọ sí òmíràn dáwọn àmọ́ abomi sí oríkèríkè náà yá àdíjálù kìí àmà yọ́ lọ lásán ọlọ́run fi àwá ṣe wà lálàyé ọfẹ́ kárí ẹ̀sàn kan táwọn kan tí èèyàn máa ń ọgbẹ̀sán tẹ́rẹ̀ omi tá a fi ń ṣe òyìnbó yóò di ìmọ́lẹ̀ fún àjálù kìí àmà wá sí ìmọ́lẹ̀ bẹ́ẹ̀ yàtàláàlà yọ́ máa ṣe mọ̀nà mọ̀nà mọ̀nà tẹ́ bá ti dé báyìí tá bá ti dé báyìí gbogbo yẹn mọ̀ pé ah ah ah wọ́n tún ti dé o àwọn ọmọlẹ́yìn rẹ̀ ti dé o kò ní ìdí ẹ̀sẹ̀ máa fi ánàmì ní ummati Muhammad sallallahu alaihi wasallam símbọ̀ tí ẹnu ni tọ́ bá wọ́n wà ń jáde kìyàmà gúrùrọ̀ mọ̀hajjalin sí lẹ́yìn tẹ́mọ̀ pé àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ jáde kìyàmà tẹ́rù ọba àyàn sẹ́ni tó ní gúrùrà lójú àti tàjílù lápá àtẹ́sẹ̀ sí tọ́ba tí ń jáde inú sàárì rẹ̀ ni ó ti fòmọ́ lára ni tọ́ba yá pé bẹ́ẹ̀ lọ bá rí kílẹ̀ lọ́wọ́ máa bà sí jáde kìyàmà nígbà mo ìtọ́wọ̀ mi ń tàmọ́lẹ̀ sẹ́sẹ̀ mi ń tàmọ́lẹ̀ tójú mi ń se mọ́lẹ̀ mọ̀nàmọ́nàmọ́nà fẹ́ẹ̀kẹ́ lò tún bá mi mọ́ pé àà Ah, àmàbí dọ́là ó ṣe kí ni tí ọjà sí ìyẹn láti wádìí pé nígbàwo ni yàtúnà yìí nígbàwo ni yàtúnà yìí nígbàwo ó dé nígbàwo ni ìròyìn yóò jẹ ti wọn ọba jíjá kìyàmà tí yàrá dé níjọ́ náà tó bá jẹ́ sí pé first time tá a dé tí kálukú dé náà ni ìmọ́lẹ̀ tí ń jáde ẹ̀rọ kan sí fásá nǹkan tó wà mọ́ ìyẹn ti mọ̀ pé yàrá ti mọ̀ pé à tó ti rí náà green tó ti tàn báyìí mọ̀ pé àjẹ́ náà lọ́nlọ́ni tó sì dèjọ́ ìrẹsì bà náà gín wọ́n ní ìdígbà ẹ̀rọ máa sọ pé àti mọ̀bí tọ́rọ ọjà sí ànábì ádámà lọ́bàwà sí pẹ̀lọ́dọ̀ ọlọ́run ànábì wọ́n ní bẹ́ẹ̀ ní ìjọ náà náà ni kẹ́mí ẹ̀ ti dé torí yawmul qiyama tí a bá ti mú wá bá ń pé yawmul qiyama pé ìjọ yẹn yawmul qiyama kìí ṣe bá ààbò ẹ̀ kìí sapákẹ̀ fúlẹ̀ ni tó kí wọ́n ní àmà dábẹ̀rù sílẹ̀ ìbẹ̀rù jọ́nà ni wípé àwọn wàhálà jọ́nà kì í ṣe pé wọ́n ti jákàn ìgbé ọwọ́ náà ọkàn ló ti balẹ̀ ló fi jẹ́ sí pé mọ́tọ́lọ́run ròyìn àwọn wàlíyì rẹ̀ tó ní ala inna awliya Allah la khawfun alayhim alladhina amanu lahum wa fil wọ́n ní wọn ò ní bẹ̀rù fún tí ń bẹ wájú wọn ò sì ní banújẹ́ fún tó ti gíní tó ti rí kọjá torí yàtọ̀ ń bẹ láàrin ìbẹ̀rù àti ìbànújẹ́ ìbẹ̀rù ní nǹkan tí ò tí dé ẹwọ́nyà ẹ̀rù ó a ah, ọmọ rẹ̀ ti kú ẹ̀rù tó wá ń bọ̀ àìbó ti kú náà ṣùgbọ́n ó ń sìk lọ́wọ́ ṣùgbọ́n ń pọ̀ kàkà kú lọ́wọ́ ẹnìkan sọ bí ah, irú tí ìsinlẹ̀ ti ń sọmọ yìí o ọ̀dàbẹ̀ ni ni ọmọ ẹ̀sẹ̀ ń gbà náà kí láàmà pẹ̀lẹ̀ òun ìbànújẹ́nu ìbànújẹ́nu la khawfun alayhim wala hum yahzanun wọ́n máa ní àwọn ẹrú ọlọ́run àwọn ẹlẹ́sìn ọlọ́run tó lọ́run fẹ́ràn wọn ò ní bẹ̀rù fún tí ó ṣẹlẹ̀ tó bá yẹ kí ọlọ́mọ bàyàn jẹ́ náà fún tí ó ṣẹlẹ̀ lẹ́yìn tó bá jẹ́ mọ́mí ẹ̀rọ olóbàrẹ̀ bọ̀ fún tí ó ṣẹlẹ̀ pé tí ó wọ náà àbọ̀wọ̀ àjẹ́nà náà ṣùgbọ́n tí ó dà kí bẹ̀rù ó ní pé àwọn ọ̀wárì rẹ̀ ọjọ́ wàhálà tó gbé ọmọ dàpọ̀ Eh, wàhálà ọjọ́ ìkìyàmọ̀ ni ó bá wọn èèyàn wà ilá ìjọ ọba ti débẹ̀ ló ti bára rẹ̀ gọ́rọ̀rọ̀n muhajjalin ọ bára rẹ̀ rẹ̀ tí wájú rẹ̀ àtẹ́jú rẹ̀ ń tàmọ́lẹ̀ tápà àtẹ́sẹ̀ rẹ̀ náà ń tan kí lọ́wọ́ adé tó fi jẹ́ sí pé ojú àtàpà àtẹ́sẹ̀ ni wọ́n sọ torípò náà lọ́lọ́m mẹ́sànú alkùránì bìkáfọ́ yá wa aydiyakum wamsahu arjulakum ila rika'a oríkèé mẹ́tẹ̀ẹ̀ta náà lọ́mọ mẹ́ta ẹsẹ̀ apá àtòrí pọ̀ mọ́ ojú gbogbo ilé náà yóò ti mọ̀ tàmọ́lẹ̀ nìkan kánikáni gúrú àlàsán ni a pè à ojú nìkan bí hadith ṣe wà nù eléyìí dẹ̀ fi yọ ayé pé omi àlùwàlá tá a fi ń sàlùwàlá wọ́n fojú wò lásán wọ́n fojú kéré ẹ̀ kìí ṣe tí mọ̀ ń sọ ní pé omi tó fi sàlùwàlá tó ká bọ́ọ̀lẹ̀ ò igbó wà lọ́ máa gbé ọ àmọ́ òpé èèyàn kọ́ mọ̀ sọ fún ẹ̀ níta ń sọ ni wípé omi tó fi ṣàlùwàlá yìí tí ó fọ oríkèé yìí fífọ̀ tó fọ yìí lọ́mọ wípé kìí ṣe fífọ̀ tó jẹ́ sí pé ọ̀nfọ̀mí fọ̀ nǹkan lásán eh, lọ́mọ wípé omi tó bá fi ṣàlùwàlá gbogbo omi kọ̀ọ̀kan tó fi ṣàlùwàlá lọ́mọ wípé hadith lóyá wípé ọwọ́ nú ara rẹ̀ ọwọ́ kíni kò sì ní jáde mọ́tọ̀ kò ní jáde mọ́ nǹkan mi lára rẹ̀ yọ wà ń bẹ̀rù orí pa iná fi ní asàrẹ̀ lòwòdó làdí sì gbé fún àrẹ̀ min asari alhudu ó ní orípa àlùwàlá lọ́fà tí oríkèé yẹn fi ń tàmọ́lẹ̀ ó fi yáyé kó omiyan ọ̀tàn rárá wá bó bá ti sàlàlá tó gbogbo ìjọba ti ọ̀ndúnù ó ń ṣe ó ń ṣe ó ń ṣe ó ń ṣe sọmọ̀kú kì í fọrùn wá wo fèsì rẹ àtọrùn rẹ sí kan funfun ju ìkan lọ nítorí pé omi tó fi ń fọ̀ lọ́jọ́ kó funfun ò lè bá bẹ́ bákan náà ni ọ wà tó ń bọ́ wá lórí pa omi táà ń lò láti ọjọ́ ìwà yọ ọmọ lókèyàmà àlùkèyàmà ló ti bá padì ẹni pé tá a bá ti gbé ọdìdí láì tọ́ bá ti dénjọ́ náà ọmọ rí gbogbo àwọn ìmọ̀lẹ̀ yìí tí ọmọ jáde láti ara wa ilé-ẹjọ́ fi yá wípé kò tún láti pé bọ́lá ọba fàṣẹ rẹ̀ sí omi ló bí ìmọ̀lẹ̀ fún wa níjọ́ náà omi tá a fi sàrọ̀ aláì ló bí ìmọ̀lẹ̀ sí oríkèé wa ní ìjọ ìwé ìdànù kìíyàmù wọ́n wá ń tẹ̀síwájú wípé famanistapá minkum an yuqila ghurratahu falyaf'al wọ́n lẹ́ni tó bá lágbára nù yín láti pé kó máa fàágùn kó máa fàbí ní hadith sọ pé ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ànábì sallallahu alaihi pàápàá jùlọ àwọn tí wọ́n rí sí ká máa fagún wọ́n ní Abu Huraira radiyallahu anhu wọ́n ló ń lọ lọ́rọ̀ yìí wọ́n níbi tọ́rọ ànẹ́bì ti parí ni min athari al-wudu wọ́n ní alifama ní istata'a minkum an yutila ghurratahu falyaf'al wọ́n ní Abu Huraira lọ́sọ̀ yẹn ti ẹ̀ mudrajun fil hadith so yé wa báwọn kí á ti mọ̀ ọ̀rọ̀ yẹn kánípa Abu Huraira lọ́sọ̀ náà kí ní ti mọ̀ rẹ̀ man istata'a minkum ẹni ọba lókun àtagbára nínú yín àárín yóò fi ilẹ̀ gòrò rẹ́tà hù pé kọ́ máa fọ oríkè mẹ́rẹ̀ẹ̀rin ju dídá ní kọ́fọ̀ dé lọ fẹ́lẹ̀ ẹ̀fà kọ́ya máa ṣe o oríkè mẹ́rẹ̀ẹ̀rin alákọ̀ọ́kọ́ kí ni ọwọ́ nọ́mbà wá tààkọ́kọ́ tó sì wà dáa báhùn sójú wánù ilé ìná nǹkan ẹ̀hàn inú rẹ̀ lẹ́yìn ilé ìkíni ojú ẹ̀ ọlọ́run sànà wà èdè wa lẹ díẹ̀ wíìkì díẹ̀ dábàá kọ̀m̀pẹ́ rẹ̀ sáwọn èdè mi wájíhù ọyàtọ̀ sí àínú àti basọ́rù lọ́dọ̀ tí wọ́n rìn sí káfọ́ ojú wa lẹ́ẹ̀mẹ́ta sójú làmọ́ ń fọ́ àti <laughs> èdè tí a ṣùgbọ́n mú ti yé wa báyìí náà á máa làá wípé ń dá agbàrá ló pẹ̀lú ojú òun náà ní fèsì náà wọ́n wá ní tó bá fẹ́ fọ ojú rẹ̀ kọjá ibi tí wọ́n ní kọ́ fọ̀dí ń bò ní ọ̀wà fọ̀dí fọmọ pé orí fífọ̀ bẹ̀rẹ̀ láti bíbà títí dé àgbọ̀n ó wà láti títí báyìí àwọn àfọ̀ díẹ̀ nú ọrùn mọ́ abátàlọ́ àlàtán ọkàn tó fi pa abẹ́rẹ́ báyìí ni pé tàbí kọ́ sí báyìí tàbí kọ́ fọ wájú wọ́n ní kọ́ fa sọ̀rọ̀ pé wájú àwọn tó ń pa wájú kọ́ fọ wájú náà mọ́ kó sífìlà tẹ́yìn ráì kọ́ fọ díẹ̀ nú ọrùn mọ́ wọ́n ni mọ̀ ní sàpá àmì kan yóò pé ilà gọ̀rọ̀ wátàhù fàlìyàfà tó júnù ó kọwọ́ tó wọ́n ni àáfọ̀dé jìká ẹsẹ̀ ńkọ́ fọ̀dójúgun ó sì wọ́kọ́ fọ̀dórúnkún fọ̀bárẹ̀ ntọ́fọ̀ mọ́tàkó o tọ́bárẹ̀ ntọ́fọ̀ ẹsẹ̀ tọ́wáfọ̀dé orúnkún mi ò sì rẹ́kọ́mẹ́ndì ẹ̀ fún ọkọ̀ máa rí pé <laughs> mọ́tọ́ bá rẹ̀ ń tọ́fọ̀ dórúnkún tí ẹ̀nà ń gbọ́lágún ọmọ tó ṣe o torí àwọn sálàfù tí wọ́n gbà wọlé pọ̀ ó ń gan ní jùmúhùrù faramọ́ àwọn àfá ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá ṣùgbọ́n jùmúhùrù kọ̀ lọ́kàn wà dẹ̀rí ìlú ló ṣe ìsẹ́gbà tó parí tọ́ fọ wájú tí wọ́n lọ fọ ọ̀rọ̀ ma rí wọ́n gba wárí fún àdéjì kankan lábà if wàlá sọ̀hì mú sí fọ́sẹ̀ gbogbo wọn tí wọ́n sọ ànábì bí kámẹ́rà ni pé mú lọ sí sáré wàlá wọ́n gba wárí wípé wọ́n wá fojú go mẹ́sẹ̀ mú lẹ́yìn tí a rí ti ànábì sọ pé ọmọ nísà tó yóò fi ìlàgò rọ́tà fẹ́lẹ̀ àfàn àjẹ́ sí pé ẹ̀ka gbàgbọ́ yìí kí ni máa ń ìtọ́ là ń dáná bí ọ̀rọ̀ àti yóò àpẹ́ a máa náà wọ́n lè túnmọ̀ ìtọ́lá ń bẹ̀yẹn kìí ṣe bẹ́ẹ̀ ṣe rò ó ẹ̀yin tẹ́ ní ká máa fapá dé èjìká ẹ̀yin tẹ́ ní ká máa fẹsẹ̀ dé orúnkún ká máa fojú dọ́rùn bẹ́ẹ̀ ni ká parí ká tún pàdé pàá ká tún pàdé ẹ̀yìn ká tún tọwọ́ bọnú pólò àṣọba ìpé <laughs> àìpadà ẹjẹ́ àmú láti sàrẹ̀ báyìí tó bá ti ń pawájú lọ náà kó tún pàdé gí mú wọ́n ní ẹ̀gbá o nínú àwọn tó ní wọn gbá àwọn àfáà àti ẹni jẹ́ muhakkik àwọn aláwò fínífíní ìmọ̀ ní ọgbẹ̀rẹ̀ muhakkik wọ́n pé ajúra wa lọ ọlọ́run kẹ́ ajúra wa lọ́pọ̀ ẹlòmí lérè fèé ní owó màá wò táwọn èèyàn bá wá bá mọ̀ débẹ̀ àwọn èèyàn máa ń sábà fakòmú nǹkan ọ̀rọ̀ jáde torí pé wọ́n fàkókò wọn rẹ̀ láti wádìí mọ̀ ọlọ́run tó wá bọ́n ọlọ́pọlọ tó sáàpù dáadáa àwọn nínú tó bá rí bẹ́ẹ̀ ṣe ń sọpá àmọ́ fapá díjìká ni ànábì ọba ṣe kíni kì bá ṣe ẹjẹ́ sí pé ọ̀rọ̀ tí a ń wí ń parí àdéhìsì wọn ni àbúrò rẹ́rà ló ní kì í sọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam nínú wọn ibn Taymiyyah ibn Qayyim àtàwọn sheikh abdulrahman sa'adi àtàwọn afáwa ibn Baz ogun wọn ni nóò yìí ṣe bẹ́ẹ̀ o wọ́n á sọ fún ọpútọ bá rẹ̀ ń tọ́ fọ́ dé bẹ́ẹ̀ mọ́lùlù kúwé o ọgbọ́túnmọ́ famanistatan minkum an yutila ghurratahu falyaf'al ọgbọ́ yìí ń tiẹ̀ débẹ̀ ń tiẹ̀ ọ wà ní wò níwò pé ah súnà kì súnà ni wọ́n ń ṣe yìí ó tún wá ń fọ apá dé èjìká múlò tí bá mọ́tàkó kàmọ̀ pé nǹkan kan tó sì dàbí ẹni pé hadith yìí nìsàn àkàrà wà ní sahih Bukhari àti sahih gini Muslim tọba ti fẹ̀mẹ́ àtàkù yóò wá gba dìtì fún ọ gbogbo sahih àwọn sahih Muslim táyé ti gbọ́ pé Muslim wọ́n kọ̀ ìwọ́lọ wọ́n bú ọlọ́dá ìwọ́lá láìmọ̀kan ìwọ́n náà ojú rí ọ̀fọ́ ní orílẹ̀-èdè sọ pé fámánì sátọ̀ àmínkùn àrin ètò ìlàkùrù látàhù fàlíyàfà ọwálàfà kan sọ pé fàlíyàfà àrẹ́bìnrin fàlíyàfà fáwọn bí yọ́rẹ̀ ọ̀mẹ́un ò ní máa tó wì máa so nípa báyìí ìwọ mọ́ sí ni torí wípé ànẹ́bì òkèké sallallahu alaihi wasallam sàárán wọ́n ní tí a túnmọ̀ ọ̀rọ̀ Abu Hurairah sàbújẹ́ ẹ̀pọ́n wọ́n gbà wá pé wọ́n ká mọ́ dáadáa radiyallahu ta'ala anhu tí ma ń Abu Hurairah wọ́n gbà wá ó sàrùwàrà déjìká ọfọ́sẹ̀ ojúgun radiyallahu ta'ala bó anábì sallallahu alaihi wasallam òun náà náà eléyìí ó jẹ́ pé níbi àlùwàlá tá a bá ń ṣe àlùwàlá wa dáadáa kalọ̀mọ̀ pé ń jọ alùkìyàmà oríkèé wa tá a ṣàlùwàlá sí ni yọ́ máa tàn mọ́lẹ̀ gbò gbò gbò gbò min asari wudu eléyìí jọ fi yà yí nǹkan kan ò ní bo wọ́n náà mọ́jálì kìyàmà táwọ̀ pàǹtì táwọ̀ ṣòkòtò tẹ́fìlà ń bẹ ẹnìkan bẹ̀rẹ̀ òfin sáájú fìlà yàrá ìgbàmúlẹ̀ à ẹni tó ní wọ́n pàǹtì lọ́wọ́ àdẹ́fìlà fáwọn ọkùnrin náà wọ́n pàǹtì tàní ọmọ ẹran ti bó fìlà dà ó fi yá agbóńjáde kìyàmà láfìlà wàlá bàtà wàlá ṣòkòtò wàlá ṣe bọ́dì rẹ̀ lọ́mọ gbé káàkiri gbórógbórógbórógbórógbóró ìwọ ọkùnrin ọmọ fi tiẹ̀ káàkiri ìwọ obìnrin náà máa fi tiẹ̀ náà káàkiri ibi tí yóò ti ya pé torí pé dáa bá wẹ̀wù dáwọ́ ṣòkòtò gbogbo mọ̀hàjàlì náà yìí bó ní ó ti wá jáde sọ́n pàpá yìí ní ìta bá ti dáṣọ́ bò gbogbo bí dáa sọ́lá àfọ̀sàlùwà láyé bó ní máa ó ti jáde mẹ́ ya pé ọlá ń bẹ fún kíni ìmọ́lẹ̀ ọlá ń torí pé ń táa bá ti gbé yìí fún ìyànjọ́ ìkìyàmà lọ́mọ̀ pé nǹkan náà ní kínú oníyì nù wọ́n sì sá pé abádínjá ìkìyàmà oríkì wọ́n máa tan red àbí wọ́n máa tan green àbí wọ́n máa tan blue wọ́n á ní white yẹ́ máa tan ó fi yà pé nǹkan funfun ṣe kíní ọlọ́lá wọ́n náà ti mọ̀ súnà nábì dáadáa sallallahu alaihi wasallam يعجبه التيمم في تنعله وتوجهه وصدوره وبشأنه كله متفق عليه نعم حديثي هنا حديثي يا رب عائشة رضي الله تعالى عنها كلهم بين يوم الجمعة وإن كان النبي صلى الله عليه وسلم يعجبه تيمن في تنعله وترجله وطهوره وفي شأنه كله wọ́n ń gba ìtàn wá fún wa yí pé òjíṣẹ́ ọlọ́run kọ́lọ̀mbà ṣe àlékún àsọ̀láàtì àti àsàlámù fún wọn ní káàna yọ a máa wù ú pọ̀ ó ní pé máa yà lẹ́nu ẹ̀rùn pé kí wà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ọmọ tó máa yọ àjíbòhù a máa yà lẹ́nu èyí à lẹ́nu ń máa wù ú pọ̀ ó sì ní máa pé máa jọ lójú máa wù ú pọ̀ tí nǹkan bá wù ní àpẹẹrẹ àwọn èèyàn jíbù ní hadal kitab tí àìwù mi pọ̀ tí àìwù mi pọ̀ ò ní pé tí àìyà mi lẹ́nu tí àìjọ mi lójú ó wù mí pọ̀ ó ti kọjá hubbu lásán ìjábù ti kọjá hubbu lásán ahbabtu hubban shadida wọ́n ní ànábì fẹ́ràn ẹ̀ pọ̀ kí ni nǹkan tánàbì fẹ́ràn pọ̀ àtàyàmúnù fi tànà kọ́ máa bẹ̀rẹ̀ lọ́tún lọ́tún lọ́tún lọ́tún lọ́tún kọ́ máa lọ́wọ́ ọ̀tún kọ́ máa lẹ́gbẹ́ ọ̀tún kọ́ máa sáìdì fi tànà ọ̀lẹ́hì nígbà bá fẹ́ wọ bàtà tànà ọ̀lẹ́hì mínà ní bí táà ti máa yọ fẹ́ bù látara orúkọ náà anáàlù ó Yorùbá afẹ́wò bóyọ wọlé mẹ́ bàtà ọya mú fẹ́ bù lára bàtà wá tí ó sì túnmà pọ̀ ọwọ́ bàtà bàtà ń ta àbọ́pẹ́ bàtà ń ta ó sì lé pé mọ bàtà tó bá ní mọ bàtà àwọn yóò gbòó ti di bàtà ó lè rí wá èèyàn fi máa ń pé èdè èdè tó bá ṣe yípo káàkiri pọ̀ èdè tó yí sí láti lò èdè tí ó sì máa túmọ̀ nǹkan dáájú gbogbo èdè yòókù lọ wọ́n ní ànábì ní máa ń wú pọ̀ àtàyámùnù kọ́ máa fítànà àúlèṣì kọ́kọ́kọ́ máa wọ ẹsẹ̀ ọ̀tún nígbà bá fẹ́ wọ bàtà rẹ̀ kọ́kọ́ máa ti kíni lẹ́sẹ̀ ọ̀tún nígbà tó bá bàtà rẹ̀ níbo wọ̀ wá wà áàlùsúnnà sálàfí mo sálàfí mo lo ìkánu bó lo bàtà tiẹ̀ ṣe bí bí ọba ti bọ̀ ìtọ́ bá ti wẹ̀ṣẹ̀ náà ni ní tí wọ́n wá fẹ́ràn ànábì nù ah mo fẹ́ràn ànábì pọ̀ o sallallahu alaihi wasallam ọ̀tún ẹ̀ lọ́kọ̀ọ́kọ́ wọ̀ tó bá fẹ́ wọ bàtà tó bá fẹ́ mà pọ̀ fẹ́ràn ànábì bí jẹ́ sílà káyọ̀ ọmọ ìṣiṣẹ́ gbogbo gbà ìtẹ́lú ní fi máa tẹ̀sẹ̀ bọnú ẹ̀gún kankan ní pé ìgbà tí wọ́n bàtà yẹn kò tí ẹ̀ kò sọ́pọ̀lọ rẹ̀ ń bẹ̀ ọkàn kíbọ̀ lásán náà ìsìláàmù wáyé ní jọ́pọ̀lọ rẹ̀ ọmọ ìṣiṣẹ́ ní gbogbo gbà kódà ń bọ́ bá fẹ́ wọ bàtà rẹ̀ mà pé ọ̀tún rèé osiri rẹ̀ kò ní jẹ́kẹ́sẹ̀ rẹ̀ ogun nǹkan tí ó dára bàtà rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ó sì rí òsì méjì bàtó bàtà wọ̀ lórí pọ̀pọ̀lọpọ̀ onila wọ́n ti bàtó bàtà wọ̀ mọ́sálásì nígbà tí ò ní láàkáyé púpọ̀ pé súnà mà ní káwọ̀ sí tí ọkàn wọn fẹ́ bàtà bàtà ọkàn tẹsẹ̀ bọ́ tẹ̀ ṣùgbọ́n fẹ́ ọ wọ ẹsẹ̀ ọ̀tún wọn dáná bí máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ẹsẹ̀ ọ̀tún tó bá fẹ́ wọ bàtà sí sọ́ọ̀kì abẹ́ bàtà lọ́wọ́ bóòlù ẹni tí ọ̀ràn tí wọ́n bàtà ọ̀tún ní ọ̀ràn rántí sọ́ọ̀kì sọ́ọ̀kì ẹni tó bá ti bọ́ sí lọ́wọ́ ni bọ́ bá mú sọ́ọ̀kì báyìí tó bá pẹ́ sí òsì lọ́kọ́kọ́ mú kílẹ̀ kó sí ọ̀fù ilẹ̀ ọwọ́ àmọ́tún ọwọ́ àwọ ọ̀tún náà ṣòkòtò rẹ ẹsẹ̀ méjì ní bẹ́ńbẹ́ mo lò ti gbé kọ̀mọ́ yọkàn sá kíbo ní tó bá ti bọ́ sí náà ni gbogbo ẹni tó jókòó tọwọ́ ṣòkòtò náà lè fún bàbá ẹ̀rọ ṣòkòtò rẹ ẹsẹ̀ wo lo kí wọ́n gbé ní ọ̀ràn sí mọ́ torí pọ̀ ọmọ súnà náà sallallahu alaihi wasallam lọ́jọ́ kọ́ wọ ṣòkòtò fi ṣubú ńjọ́ náà níbi tí ń tẹ̀sẹ̀ ẹ̀bọ̀ lọ ọmọ pé kọ̀ jáde dáadáa ọkàn ṣubú lulẹ̀ ẹsẹ̀ ọ̀tún lákọ̀ọ́kọ́ ẹwú lẹ́tọ̀ ọwọ́ náà ọmọ pàpá méjì ní bẹ́ẹ̀ apá òwúlẹ̀ kọ́kọ́kọ́ kì bọ́lé ọ̀pọ̀ ọ̀tún ni ọmọ yá mi ma farratna fil kitabi min shay lásàkọ́ wá bá wọn ọlọ́run ní mi òfin kẹ́mi ọ̀fẹ́ nǹkan kan kù láì kọ́yìn nínú àlùkùrán tó ní mo dàtí a máa kọ́ ilé ní skul gbogbo gbogbo family living àti sí náà nìyẹn mm. elementary science ẹ̀sà kíkún ẹ̀kẹ́ni kan gbogbo àwọn nǹkan yìí ẹ̀ lórí kọ́mbẹ̀ ẹ̀yìn náà mo fẹ́ civic education àwọn ọmọbẹ̀ sàn ó wò lé gọ́mbẹ̀ kí wọ́n sọ wọn pé wọ́n kàn sọ pé fọ́sọ̀ rẹ dáadáa fọ́ bàtà rẹ dáadáa ṣùgbọ́n bóòlù ó ṣe wọ́ wọn ò lè sọ fún ọ ànábì wa kọ́ ayé pé bàtà rẹ̀ àti gbogbo nǹkan táà máa wọ̀ táà máa wọ̀ yálà apá la fi ń wọ̀ ohun ẹsẹ̀ la fi ń wọ̀ ọwọ́ ọ̀tún ni ní ma ti ṣe wíwọ̀ nǹkan ni ẹlẹ́ẹ̀kejì wọ́n tarọ jólè bákan náà tọ́ bá fẹ́ túnrun rẹ̀ ṣe náà ó ti sọ́ndẹ̀ náírà fún àbí àbí kí lẹ́ ń ṣe 200 tọ́ ọwá fún ní ọwọ́ rẹ̀ yẹn tó bá ti gbé kílípà báyìí sọ pé tó ọwọ́ ọ̀tún ló ti gíní tó bá ní ẹ̀yìn wàhálà ìti dínú ẹ̀tún dínú ẹ̀ ẹ̀tún ní ká máa bẹ̀rẹ̀ ní ọwọ́ ọ̀tún kó àti máa rẹ̀ rẹ̀ o ó rí pé tó lè jọ́ mi yóò gbé máa bọ̀ máa bọ̀ máa bọ́ sí láti ọwọ́ ọ̀tún ọkọ ní súnmẹ̀ nìyẹn tẹ́lẹ̀ mi bá dọ̀dọ̀ tó yóò gbà lágbẹ̀rẹ̀ yóò bléèrè níbo ní ká ti bẹ̀rẹ̀ o <laughs> sọ̀rọ̀ ọkọ̀ lẹ́kọ̀ọ́ nù ṣùgbọ́n kí lẹ́ni dákẹ́ ẹni tẹ́ ẹ̀ máa gbórí lọlé bábà mọ̀ bá wíyàn àbí ẹ̀ ń bọ́ ó sì ń bọ́ sí náà pé àwọn sọ̀rọ̀ jáde bọ́ọ̀ bá ti ẹ̀dẹ́ gbé wá àti lọ bá àsìkò tó lọ sí kéré tí máa plé orin kó orin wọn sọ pé tó sọ fẹ́ kí n sinú lọ́dọ̀ rẹ kọ́kọ́ pa kìíní ìná ó rí pé tó bá ti rẹ́ lómi tuntun jẹ́ padà pé ẹ ẹ má sí orin fún wọn ọ̀fẹ́ o mọ́ ẹ̀ tako ẹ̀kà dákẹ́ náà kàn wọ́n náà dọ́gba mi rí bí wọ́n ti ń bọ́ sí kìíní tọ́ ma fọ́tí sọpọ́ọ̀tì ẹ̀bá ni ó sọpọ́ọ̀tì ẹ̀bá ni nǹkan ṣẹlẹ̀ ni ẹ̀ so nípa báyìí ẹ̀ṣọ́ ọ̀ báyìí àbí bá fẹ́ tọ́rọ ẹ̀ sí ẹlòmẹ́wàá pé obìnrin wá ń kọ́ bẹ́ẹ̀ ni obìnrin náà kí ni ìyàtọ̀ irun tí wọ́n dáwọ́ ọkùnrin nìkan láàmú ṣe súnmẹ̀ ọba lọ rí ẹni tí ń bá ẹ dirun tó bá ọpinrin rẹ tó bá fẹ́ là ọ̀tún ní kọ́kọ́kọ́ lànà tó bá là tó bá fẹ́ máa di máa di ọ̀tún náà tó bá wáyá kọ́ wá di òsì torí ẹ̀ sí méjì ẹgẹ́ bọ́kùnrin náà ti pín orí rẹ̀ sí mi sọ fún kọ́ mà á bó wọn bá mà ìwọ kọ́ tọba ti dé ń jẹ́ mi ó gbé àwọn ẹlẹ́ha ti dé ọ̀tún ni ẹ ti bẹ̀rẹ̀ ó hmm. torí pé wọ́n bọ ọjà tọ́ọ̀bá bẹ̀rẹ̀ ní ọ̀tún ẹ̀kọ́ nù sọ nípa báyìí ànábì máa ń tún rẹ̀ ti láti ọwọ́ ọ̀tún sallallahu ìtumọ̀ tààrọ́ júlù òun si ni kátọ́run sí àwa ń lo ìtọ́jọ mọ́ fun ori orí mọ́túbẹ̀ wò èdè náà ń pè báyìí wọ̀tùhúrìhì sallallahu alaihi wasallam àti dáwọn ẹgbẹ́ abẹ́rẹ́ sí ìmara ti ma n fa hadisi sẹ́ẹ̀rì láàrin ènìyàn tuhur ìmara àlùwàlájẹ́ kan nínú kíni nínú ìmara ìdí tí wọ́n fi má dì sí ẹ̀wà nù wọ́n n tori nǹkan méjì torí ìmara náà náà yàwó jíbù tó yá mọ́ fi tẹ̀lé àwọn ìlọ́tọ̀rọ̀ jíbù tó hóòrì hí àti tánà bíbá bẹ́ẹ̀ sí ìmara ń máa ń lo ọ̀tún ń máa ń bẹ̀rẹ̀ láti lo ọ̀tún ìmara náà ni àlùwàlà ìdíjà fi máa dìṣe wá láàrin ni àwọn ìbá bẹ́ẹ̀ sí ìmara sallallahu alaihi wasallam wà fi sha'nihi kullihi wọ́n wá kó mi tàn mẹ́rin pé gbogbo kọ̀ndíṣàn náà bí pátápátá ọ̀tún ní ti máa bẹ̀rẹ̀ rẹ̀ sallallahu alaihi wasallam eléyìí ṣe bẹ́ẹ̀ ẹ̀yìn pé gbogbo nǹkan dáná bí wàá fẹ́ ṣe tọ́jú ẹ máa nǹkan tí a máa ń láìkì tó sì dáa náà ni máa ń bẹ̀rẹ̀ lọ́tún àwọn nǹkan tí ọ̀bá dáa kì í bẹ̀rẹ̀ lọ́tún ó sì níṣẹ́ gíní ní ti máa ń bẹ̀rẹ̀ táwọn ìbá fẹ́ jáde ní masalasi ẹsẹ̀ oní òfin jáde mẹ́sì òsì torí pé bí tá a fẹ́ jáde sí òun kò dáa tó bí tá a ti fẹ́ kúrò ká sì jẹ́ kẹ́sẹ̀ ọ̀tún ọ̀sẹ́kù níbi tó dáa jù lọ kọ́pẹ́ ń bẹ̀ ju ẹsẹ̀ òsì lọ tàbá bìrà wa lẹ́yìn níṣẹ́ tí máa ń jáde masalasi ẹni ẹsẹ̀ rẹ̀ ọ̀tún àti pàtòsí èwo lọ́pẹ́ jù nù masalasi kò lè dáhùn torí pé kì í ẹran tí fífi máa jáde ń jẹ yọkàn jáde yọ rọ wọlé yóò sì rọ jáde bó ṣe wù ṣùgbọ́n tó bá lo súnà nábì dáadáa tí a bá bí ọ pé ẹsẹ̀ lọ́pẹ́ jù nù masalasi lójú ẹsẹ̀ lọ́nà ó pé ẹsẹ̀ ọ̀tún ni torí ń gbọ́ kọ́kọ́ fẹ́ wọ ní wíwọlé òun lọ́kọ́kọ́ wọlé ní jíjáde òun ló fi kíni lọ́kàn ìjáde níta àti ìmọ̀ sọ five five àlà sábà máa ṣe ní ètò ayé ìtọ́kọ́kọ́ wọlé yẹn lọ́yẹ kọ́kọ́kọ́ já jáde padà ṣùgbọ́n mo yẹ pé ọ̀tún lálùbáríkà púpọ̀ ìbí nìyẹn tó fi ni ànábì kọ́kọ́ máa ń ṣe ń bẹ̀ ìwé ẹ̀yìn tí jáde máa sára ṣẹṣẹ̀ òsì náà tí a bá ni wọ́n kọ́kọ́ fi wọlé so bẹ́ẹ̀ ẹ̀sìn òsì wọn kọ́ sí wọlé àtàwọn àyè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ sí pé òsì ni wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ ló fi jẹ́ sí pé wà fi ṣáàmì kullihi laysa ala itlaqihi bí gbogbo kọ̀ǹpútà nẹ́bí ọ̀tún ní máa fi sí ọ̀tún ní máa ti bẹ̀rẹ̀ ní wọ́n fẹ́ fẹ̀gbin lára náà sọ́tún ní wọ́n ìfọ̀ èsì bẹ́ẹ̀ òsì ni wọ́n fi fọ̀ قال رسول الله صلى الله عليه وسلم لا توافقتم وابدأوا بميامنكم أخرجه الأربع وصححه ابن خزيمة نعم حديث أبو هريرة ناس إلينا رضي الله تعالى عنه wọ́n bẹ́ sàlàyé pé nígbàtà ní amoríkì àlùwàlá ma gbogbo ọ̀tún àti ma gbogbo bá àti ma ń sàlùwàlá ṣùgbọ́n múlẹ̀ ká ti bẹ̀rẹ̀ sọ́wọ́ ọ̀tún ni àbọ̀wọ́ òsì àdíṣìí sọ pé ọwọ́ ọ̀tún ni ká bẹ̀rẹ̀ fábúdẹ̀wú bí ma ya mẹ́rin kan ọ̀tún yín ni kẹ́ẹ̀ ti máa bẹ̀rẹ̀ tá a bá wá bí wá lè rètí oríkì àlùwàlà tá à ń fi ń sàlùwàlà gbogbo ẹ̀ pátápátá tá a bá kà àti ìtọ́jú orígun àti ìtọ́jú ètí kìí sorígun tá a bá kà á rí tí ó kọjá bí méjìlá tàbí kó súnmọ́ bẹ́ẹ̀ ọwọ́ ẹnu yíyọ àbí imú fínfín àbí lẹ́yìn ìgbà náà ojú bíbọ́ ọwọ́ fífọ́ ó di márùn-ún àbí orí pípa ètí pípa lẹ́yìn ìgbà náà ẹsẹ̀ fífọ́ mẹ́jọ nù tá a bá kà ní méje tá a ka méjèèjì rẹ̀ ọkọ̀ kan lọ́jọ́ mẹ́jọ kálápù mẹ́jọ bá nà oríṣi mẹ́jọ ìjọ yìí àwọn kan wà mẹ́ẹ̀ tí tí ò ní òsì hmm, torí bí àdíjì gbé fáyé fábúdáwú bí ma ya mẹ́ni wọ́n ní ti àtàwà bá tún tẹ́ ẹ bá sàrùwàlá fábúdáwú bí ma ya mẹ́ni kùn ẹ máa gbé láti ibi ọ̀tún ẹ máa gbé láti ibi ọ̀tún gbígbé láti bí ọ̀tún yìí kìí ṣe gbogbo oríkè náà ní bá wí àwọn oríkè tó jẹ́ sí pé ọ̀tún wà ń bẹ̀ òsì wà ń bẹ̀ òun ní sọ́fà àwọn oríkè tí ọ̀tún wà ń bẹ̀ òsì wà ń bẹ̀ tàbá wò dáadáa òun náà ní ọwọ́ wa àti gẹ́ni àtẹ̀sẹ̀ wa tàbá wò tí wa náà rí pé ọ̀tún mẹ́mẹ́ sí mẹ́mẹ́ ǹjẹ́ ní ọwọ́ wá bẹ́ẹ̀ pé àkọ́kọ́ pa etí ọ̀tún mẹ́bàá náà pa etí òsì ìmú wa náà ọ̀tún bẹ́ńdì òsì mẹ́mẹ́ ihò méjì ní mẹ́mẹ́ ìyá ọkọ̀ fínlé náà lẹ́yìn bá náà ṣàfínlé ìdí tí ó ti máa mọ̀ pé béèyàn bá ń kí inú tí àlàsán tí ọ̀bá lọ kí àbí tí ọ̀lọ súnmọ́ àwọn àfá àti ọlọ́run tó yé yóò sì nǹkan tú pọ̀ bẹ́ẹ̀ ká bá gbalé ìlọ ní ìsìn tí ò rí mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyá sọ pé hadith tó wà nínú tó wà hadith tó dáa tó báyìí Oya ànábì sọ pé ọsọ pé ìdátàwà bratton tẹ̀bá sálùwàlá àṣẹ́ni fàbìdẹ̀wú bí ma yà nínú ọ̀tún ní ẹ̀tí máa gbé o nítorí abá ìdáwà fẹ́ pọ́jú wa náà a pàyànjú wa sí méjì tí bá ń bá wọn aláìmọ̀ kan fẹ́rẹ̀ fún wọn ní gbàgbọ́ wọ́n gbàgbọ́ náà ló fi jẹ́ sí pé sáwà mọ́ o ṣe nínú àwọn oríkè tí ànábì ti sọ̀tún sallallahu alaihi wasallam tó tí ká wá bẹ̀rẹ̀ lọ́tún sọ́ra yẹn ni àbí kì sọ́ra yẹn ìdáhùn pé kì sọ́ra yẹn ọ̀dà súnà tàbá fẹ́ sàbàrà kákọ́ fọ́ ọ̀tún tàbá fẹ́ sàbàrà tó bá kọ́ fọ́ wá pọ́ òsì kò sí wàhálà lẹ́yìn ìgbà náà tó tán á fọ ọwọ́ ọ̀tún kò sí wàhálà kò sí ẹgbà ń bẹ́ mú fẹ́ tẹ̀ rẹ òsì lọ kọ́kọ́ fọ́ mú ọ̀yá òsì fẹ́ ẹsẹ̀ ọ̀tún ó ní pọ́blẹ́mù naam àlọ́lá rẹ̀ dáa ṣùgbọ́n tó bá ṣe lọ́tún kò tó sósì ẹ̀san tó gbà ń bẹ̀ jẹun tó ṣe òsì kò tó ṣe ọ̀tún lọ ẹ̀dàkùn kí wá ní ọlá ń bẹ̀ ní ìsìn bó ṣe fòsì náà lọ fọ̀tún kí ló tó fi wá sọ̀tún kẹsàn àríwá ṣe kíni kọ́pọ̀ ìṣèdí ni ẹ̀dọ́ bójá sí pé báyẹn àwọn afárá mi àmọ́ fi irú nǹkan báwọn láti pé àwọn afẹ́fẹ́ kọ́mọ ẹlẹ́kọ̀ọ́ àìsí ló dé nǹkan ọmọ ẹlẹ́kọ̀ọ́ o mo fẹ́ kọ́mọ̀ pé a lè fòsì kà tó fọ ọ̀tún ọ̀nkọ́ ní mukhalafatu súnnà nìyẹn ní ìrò pé mọ́ rántí rí kí mọ́ fọwọ́ òsì sáájú ọwọ́ ọ̀tún rí ní ọ̀rẹ́ bí sí tàbí mọ́ fẹ́ ti kọ́ sí kọ́mọ́mọ̀ gan lọ́dà kọ́mọ́mọ̀ fà máa fọ òsì gan sáájú ọ̀tún tá a lẹ́tọ̀ àti fò tí ìbá ti bá ń kọ́ra lẹ́kọ̀ọ́ tá bá ń kọ́yìn bá àti sàdọ̀ àlá àní débìrú bẹ̀yàn àtọ̀ a pé ànábì ní ìdátàwà bí mayàrù àrábìnrin tẹ́ bá sálù àlá asẹ́ni ó ọ̀tún ni ẹ̀kọ́kọ́ sí kẹ́ẹ̀ tó sòsì ó a ní sọ́dún bí pítọ̀ bá wá pòsì nǹkan sáájú ọ̀tún mọ́ mẹ́rin tó lé ẹ̀kọ́ láwà kò sí láìsí láti sọ lóǹkà bá ń fa pé ayé bàbá mọ́ tọ́ bá rẹ̀ tó fòsì sáájú ọ̀tún mọ́jà yìí mọ́ رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم توضأ فمسح بناصيته وعلى العلام والكفين أخرجه مسلم naam hadithi lẹ́yìn ọ ń sọ̀rọ̀ pé ń tàà máa ń pa a ti sọ fún a nínú àlùwàlá pé iṣẹ́ àlùwàlá iṣẹ́ mẹ́ta là máa ṣe níbẹ̀ fọ́ pa yà náà kò sí bá ń lọ nínú kọ́ fọ́ inú kọ́ pa inú kọ́ òsì yà yà àwọn ẹsẹ́ tàbí ẹsẹ́ náà rárá inú kọ́ fọ́ tàbí kọ́ pa tàbí kí ọ̀yà wọ́n á fẹ́ sọ nǹkan tánàbí máa ń pa náà àlùwàlà fún aláàrin sallallahu alaihi wasallam àlùwàlà náà ló gbé adé bí pápá nǹkan torí pápá nǹkan náà àlùwàlà à ń pa pípa yẹn kì ṣe pápá pápá agbẹ̀mí ẹ̀ pípa tá ń sọ ó ní ká fi nǹkan pa nǹkan kó lè bàjẹ́ pápá agbẹ̀mí ẹ̀ o ìdàkejì fífọ́ òun náà ní pa kí èèyàn fọ́ pa nǹkan sàbí àgbàyà Mughirah bin Shu'bah radiyallahu ta'ala anhu ó yà nábi wa sallallahu alaihi wasallam tàwàbà ó sàrìwàlá fàmátàhà bí náà sí yàtìhì ó wá pa òjẹ́ rẹ̀ wà álàlẹ̀ ìmáàmàtì ó tún wá pa láwà ní wọ́lẹ́kùfẹ́ẹ́nì àti ìbọ̀sẹ̀ méjèèjì nǹkan mélòó wọn lọ́pàá mẹ́rin àwùjẹ àti láwàní àti àti ìbọ̀sẹ̀ ìbọ̀sẹ̀ pípa tí wọ́n pa nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ó fi yára pé wọ́n ní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn lára alákọ̀ọ́kọ́ òun náà ni pé àwùjẹ ẹ̀má ni sánàbì lórí sallallahu alaihi wasallam pé bẹ́ẹ̀ ni kò sí èméjì mẹ́rin ẹlẹ́ẹ̀kejì tánà bí ìwé láwà ní sọ pé kí ni bẹ́ẹ̀ àwọn ìwé láwà sallallahu alayhi wa sallam báyìí ṣe pé à ń sọ́dájọ́ láwà ní òwò ìsìnkú àsọ pé ẹ̀rọ àsọ pé súnà ní láwà ní ọba wí láwà ní tó kírun ọgbà ládájẹ tó kírun tí òwò láwà ní ìsọkúsọ náà lọ sọ ṣùgbọ́n láwà ní ànábìwé tó wé ní tẹ̀sìn ni kò wé ní tẹ̀sìn ó wé ní ti àṣà sallallahu alayhi wa sallam tí wọ́n náà bá wá wí tó bá yẹ pé torí pọ́ fẹ́ràn nẹ́bì ni ọgbàládà pọ́ fẹ́ràn nẹ́bì ṣùgbọ́n lórí láwà níbi ìdáyàtì ha pọ́gbàládà túdánù gẹ́gẹ́ bí òṣèlú gbaládà lórí fìlà bọ́bá dé tàjíà ìwọ́lọ́mà ó dé ti àwọn Pakistan ní ìwọ́lọ́mà tó ti yọ bó sì dé tọ̀rọ̀ bó sì fi ilé náà ní ọ̀hún sọ fásitì nǹkan kan tó ètò wọ́n ti ẹnu ó sì dé gọ́ọ̀bì ti Yorùbá náà ọ̀ka àbí ti ajá òsì wàhálà àbí nítorí ọwọ́ tó hmm. yé wa báyìí ìyẹn ti agbá nàbí ìwé láwáyìn eléyìí ọ̀pẹ̀ kọ́ ọ̀bọ̀dọ̀ ọ̀ àgbọ̀dọ̀ kórìíra láwáyìn tó ń gbọ́ mi bá ń dá ẹ̀rọ mi tó kórìíra láwáyìn ní ọ̀ láìkẹ́ ní ọ̀ láìkẹ́ kí ló dé tó ò fi láìkẹ́ ọ̀ láìkẹ́ ń dáná bí lò sallallahu alaihi wasallam ó rí pé nǹkan ti ń ṣe ọ́ díẹ̀díẹ̀ báwọn <laughs> lọ́gbọ̀n búdá bá ń sọ pé láwà ní kò sínú sẹ̀ríà kò sí pọ́nà yẹn ní pọ́gbà ládá kì í ṣe sẹ̀ríà pé ọgbà máa tún sí gbẹ́yì wọ́n a máa wo láwà ní wo àbùkù pé wọ́n fi ń sokùn mọ́ rí wọ́n ti kíní kan máa tó ọba ti lè bú láwà ní ó ti bú kan nínú nǹkan dáná bí ti kíní tó lò nù sallallahu alaihi wasallam ẹ tọ́bá yá padà tí ṣùgbá lò dáadáa jìnà tán yọ́ padà borí ànábì náà padà sallallahu alaihi wasallam mọ́fẹ́ náà tẹ́kan láwà ní òpè àárín kí ní gbogbo láwàláwà okùn tẹ́ sómárì ìjọba àgbé tó sì ti gbogbo ẹ̀bí òṣùká má tẹ́rẹ̀ lẹ́rù má sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n stand lórí tẹ́sán òṣì àwọn aláṣejù ń bi láwà pé láwà àlùbáríkà wà ń bẹ̀ bá ti wí láwà ní tiẹ̀ ti dá bá ti wí láwà àwọn làlùbáríkà ìmọ̀ rẹ̀ yọ́ máa mọ̀ sí tọ́bá ti wé láwàní ó tún ti di sẹ́hìrù bá nù ó tún ti náka lẹ́nu òun tọ́bá ti wé láwàní tọ́bá ti ń ha kéwú lọ́wọ́ yóò dùn bẹ̀ dáadáa orú mú ọgbà kan náà mẹ́ náà <laughs> fọ́ọ̀mọ̀ pé tí ìyàbá wé láwàní náà bàbá náà máa ń fi ilẹ̀ tọ́bá ti dé ojú ẹ̀tàn ibi àorú ìwà pọ̀ tó orú bá mú dáadáa tó orú bá dójú ẹ̀ bá tó ń fìlà bá ń fi atẹ́gùn jẹ́ ó láwà ní òní àti jẹ́ láwà ní dáa tí èèyàn bá lè wé ṣùgbọ́n ọ̀bọ̀lọ̀ lájọ́ kan fọ́gbà ládá ó sì bọ́lọ̀ rírà rẹ́pọ̀ dájẹ́ tí ò wé lọ ẹni ti mẹ́mẹ́ alábìwí láwà ní ó sì wọ ìbọ̀sẹ̀ sallallahu alaihi wasallam wọn wá náà bí pa mẹ́tẹ̀ẹ̀ta yìí ní jókòó kan náà ló sì ti pa mẹ́tẹ̀ẹ̀ta yìí tó nǹkan máa mẹ́mẹ́ èèyàn pa orí ọpa àásó orí táà ń pè láwùjẹ ọpa àásó orí ó tún pa láwàní ó lè tún pa sọ́ọ̀tì bó láà jẹ́ nǹkan wá ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn àfá àwọn yìí tí mẹ́mbẹ̀ ní wípé láwàní ò bóyá ó ṣe báyìí táwọn òwe láwàní náà máa ṣe báyìí tí díẹ̀ nù kí ni ó ti ọ́ hàn ní àwọn kan sọ báyìí àwọn kan ní àárín yìí kò sí fìlà ń bẹ́ẹ̀ sọ́ọ̀mà pé tọba dọ́dọ̀ àwọn sábárúmọ́ àmọ́pẹ̀ sábárúmọ́ ń gbà kan ìmọ̀tẹ́yìn ń pè ní ìtìmọ̀ sábárúmọ́ sábárúmọ́ àmọ́gbà ìran kan nílẹ̀ Nigeria Republic ti kìíní wọ́n jẹ́ capital wọn táwọn ará Nigeria tọba rí wọn àtàwọn Mauritania tọba iláwà ní tiwọn àwọn èdè fìlà sínú wọ́n kàn wí lọ ní ó sì máa rí àṣọ rẹ̀ láàrin orí báyìí kìí jẹ́ pé pínú ilé rẹ̀ lọ́wà ó ń lò dé náà nìyẹn bí ẹ̀ bá dáwọ̀ bíbà ìwọ́n kò rí rẹ̀ ti yí tó wí láwà ní tó dé fìlà sí àárín ẹ̀ tó sì lọ sóde ńlá ó tún afárí kododo nú ẹ̀ wọ́n ò pé ẹ̀dàbẹ́ni pé ara rẹ̀ ò yá mọ́ wọ́n fura sí báwọn tí máa ń ṣe lọ́dọ̀ tí wọ́n ni ẹ tí wọ́n ni ó jẹ́ fi lé wa yí pé eléyìí náà tó súnmọ́ jùlọ nìyẹn tó ṣẹlẹ̀ jọ́nà fún ànàbì sallallahu alaihi wasallam láwọn ẹni bẹ lórí wọn sallallahu alaihi wasallam wọ́n lè bẹ̀rẹ̀ sálùwàlá àárín orísìsì ilẹ̀ ànàbì wa kò pọ̀ sallallahu alaihi wasallam wọ́n pa àárín orí wọ́n pa polo orí tán wọ́n á bọ́ bá lùwàlá lọ mọ́ débi ẹsẹ̀ wọn ò fọ́sẹ̀ wọn pa àjẹ́ tó wọ̀ bá kanáà níjòkó kanáà ló ṣẹlẹ̀ náà pípa pé kọ̀ǹdíṣàn ti ń bẹ́ẹ̀ fún láwà ní àfọ́n orí pípa lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam mélòó ni mẹ́ta ni mélòó mo pé pípa orí lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam náà àlùwàlà mẹ́ta ni kọ̀ǹdíṣàn tó wà fún tí ọ̀bà wí láwà ní yọ pa gbogbo orí rẹ̀ owó láwà ní àárín orí wá sílẹ̀ bí n tàwà ń bẹ́ẹ̀ wọ́n pa àárín orí wọ́n tún wá pa láwà ní ó di mélòó wà ní ẹlẹ́ẹ̀kẹta láwà ní gbogbogbò ẹ̀ wọn ò ní pa àárín orí rárá láwà ní nìkan ni wọ́n ti kíni náà ni wọ́n pa mẹ́ta náà tí wọ́n náà bá ti nírú ẹ̀ lọ́dọ̀ òwe láwà ní pa orí rẹ̀ tán òwe láwà ní fi orí rẹ̀ òrí dé sí ń tiẹ̀ pa àrin orí kò sì pa láwàní láwàní ẹ̀rẹ́jọ́ tàwọn àfá ọ̀dà àfá àgbà náà ó bá wí dáadáa ń fi ẹ̀ tí ò sí kankan tí ò sórí kankan tó hàn bẹ́ ọwọ́ ara pa láwàní lásán tó bá ti pa láwàní alhamdulillah ó ti lọ eléhùn náà àwọn pa kíní orí wọn kìmáàrù wọn àdíjẹ náà wá tó sì dáa àwọn gan ní ẹbùkátà tí wọ́n pa kìmáàrù wọn gan ju ti láwàní lọ tó ọ̀bá sí láwàní orí ẹnìkan wọ́n rí orí rẹ̀ sì ṣe òhò ṣùgbọ́n tó fẹ́ sàrò ara ní ìsìn kìmáàrù gan fara rẹ̀ gbé kọ́ lókọ rẹ̀ fọ́n pé láti orí ló ti bẹ̀rẹ̀ títí tó fi dé fún wọn gan títàwọn láwàní àwọn gan lẹ́tọ̀ sí pé wọ́n pa khimaru wọn kí wọ́n pa kẹ́ni wọ́n pa onídé sí wọ́n ti pa ìrọ̀rùn tọ́lọ ń fún yínú yau subhanahu wa ta'ala tó fẹ́ràn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sí wa ìtàbá fẹ́ pa láwọn ẹnìkan bèèrè kwẹ́sàn láyé bòmí ìbítàbá fẹ́ pa láwọn sí wa bàtà àìsíṣẹ́ làwọn fẹ́ já àwọn á ní nǹkan kan tí bàtà rẹ bá ti jẹ́ bàtà tí ò ní dọ̀tí lára pa tó sì wọ́ pẹ̀lú májẹ̀mú tí ó wà fún báǹsí máa ń wọ kófù wọ́n wá ní sí májẹ̀mú tí ń bẹ fún wíwọ ìbọ̀sẹ̀ náà ní bẹ fún láwà ní àti gèdè ìbòrí náà ìdáhùn ní pé kìí ṣe bẹ́ẹ̀ sọmọ kò tí wọ́n bá fẹ́ pa ìbọ̀sẹ̀ ọgbọ́dọ̀ lálùwàlà ọ̀rọ̀ rẹ̀ ń bọ̀ wá bá padà kí má tẹ̀ sí ìyá rẹ̀ wọ́n sọ̀rọ̀ آه، باب ما جاء في الخفين نعم وعن جابركم بن عبد الله رضي الله تعالى عنهما بصفة الحج النبي صلى الله عليه وسلم قال صلى الله عليه وسلم ابتغوا بما بدأ الله به أخرجه النسائي هكذا بلفظ الأمر وهو عند مسلم بلفظ الخبر آه، حديث إليه وأنه صحيح البخاري هاي آه، إمام النسائي wọ́n ní bẹ̀rẹ̀ ọ̀dọ̀ sàhíì mọ́ bínú sàhíì lè máa muslim wípé ọ̀sọ̀ wípé bilafzil khabar kí ni tí máa bilafzil khabar abudau bí máa bá dá allahu bí i aw yubudau bí máa bá dá allahu bí i lafzil khabar nù ẹ bá ti máa kí yóò ti máa pé jùmlà ìṣàíyà jẹ́ sí jùmlà khabariyà jùmlà ìṣàíyà ni nàṣàáyì ṣùgbọ́n lọ́dọ̀ imam muslim jùmùlà àkàbàríyà ni tó yí bàbá náà wọ́n ní ẹbẹ̀rẹ̀ ibda'u ànábì sọ fún akú ibda'u bima bada Allahu bihi ẹbẹ̀rẹ̀ pẹ̀lú tọ́lọ́wọ́ bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ hadith yìí ọdún sọpọ́ọ̀tì pé ọ̀tún ni àkọ́kọ́ máa ń fọ̀ ó tó ti pa fọ òsì ló fi jẹ́ sí pé hadith yìí àwọn onímọ̀ ní tó bá jẹ́ sí pé imam wa al-hafiz ibn hajar hadith jábìrì wọ́n bá aisha wọ́n ní kìbàdà àdẹ́yìn àdíta àbí hùrẹ́ra wọ́n ní kìbàdá kí ni àdíta àbí hùrẹ́ra wọ́n ní tàwàdọ́ tún fábídáwú bí ma yà mí nìkan wọ́n ní àdíta yìí tó bá tẹ̀lé lẹ́yìn kìbàdá pọ̀ torí pé náà ni wọ́n jọ rán arábìnrin di ẹbẹ̀rẹ̀ níbi tọ́lọ́wọ́ bá ti kí ni tọ́lọ́n ti bẹ̀rẹ̀ tọ́lọ́n ti bẹ̀rẹ̀ àlùwàlá ọlọ́wọ́ bá sọ pé yáyọ́ lẹ́dínà àmì ìdàkùn tó mílà sọ̀láti fọ́kùtìlú wùjú hakum hadith yìí n tó wá bẹ̀rẹ̀ ànábì ní abdáwú bima bada abahu bihi ànábì ní bitọ́lọ́n ti bẹ̀rẹ̀ náà lèmi ti bẹ̀rẹ̀ tọ́wáfù sáyò sọfá àti marwa ànábì bẹ̀rẹ̀ níbi kíni níbi sọ̀fà àti tí a bá lọ sí tọ̀rọ̀ sáyé ìbẹ̀rẹ̀ sọ́fà wà mọ́rùwá tó bá lọ gbé láti mọ́rùwá àtọ́gbà ìsì pé òpè sọ́dá ti pé méje sọ́dá ti pé kíni méje náà ni ṣùgbọ́n tá a bá sí láti bídá náà bí ti ṣe òní ẹ̀sán wá jẹ ẹni ọmọ ọgbọ́n rẹ̀ oníbèrèbèrè pé ẹni tí ó bá ṣe tún náà tí ó ní ẹ̀sẹ̀ àbí pé ṣé olùbárà tó bá ṣe tí ọlọ́run ní ìgbà lọ rẹ̀ ó ní bí àpẹẹrẹ ẹni tí tó kò rẹ̀ àti tí tó kò rẹ̀ bá kọjá ọmọ bẹ́ẹ̀ tí ọlọ́run ní ìgbà ìbára rẹ̀. ilé ìrìn ìṣesúnà ọ̀ranyàn ni ẹni tí kò fẹ́ bá kọjá àkókò sí haram ni gbogbo nǹkan tí ọlọ́run ọba tẹ́ ṣẹ̀rí àbágbé wá yálà àyà kòránì àbí hadith tọba gbé wá tọba ṣe tọba fi iná àbí ìyà àbí pé kò ní wàlì jọ́nà tọba fi parí ẹ̀ tí yàbá ṣe fi yàyí pé ní kàbá ìrì dùnú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni a yí pé lẹ́yìn súnà súnà tó gbalẹ̀ láwọn gbogbo ẹnikẹ́ni tí ọ́nà àdíjì pé má asfàlàlìkà àbẹ́yìnú fàwọ́wà fi náà gbogbo nǹkan tó bá ti kọjá kókó ẹsẹ̀ méjèèjì yálà o ṣòkòtò ní o yẹ̀rì ní o agbádá ní o nkankan ní o torí ọwọ́ ní o fàwọ́wà fi náà iná ní lọ máa ṣòkòtò bá wá lọ ẹni tó ní ṣòkòtò náà nǹkan sáwọn kó wé nìyẹn òwe lẹ́sẹ̀ ọ̀rọ̀ nìyẹn náà pé kọ́ wọ náà torí pé sòkòtò lè mọ̀ pé yà ń jẹ́ òun tó bá wọ náà ń jẹ́ ìwọ ló sì ní wọ́lá ní ìdíká fi àjẹ́ kí ọlọ́run fẹ́ fi sòkòtò sí náà sí wọ́n dẹ́bù bọ́ọ̀nù pé sọ́ra ó sọ́ra ó so nípa báyìí yẹn ayé pè ní súnà ọ̀ràn yẹn ni ọ̀gbọ́dọ̀ má jẹ́ kí sòkòtò rẹ̀ ó wà ní òkè kókósẹ̀ tó bá lè jẹ́ kó má kọjá kókósẹ̀ jẹ́ wà lókè kókósẹ̀ tó wá kọjá òkè kókósẹ̀ wá wá sálẹ̀ kò kọjá kókósẹ̀ tó bá dé kókósẹ̀ ò tí kọjá là asfala ànábì pè sallallahu alaihi wasallam ṣùgbọ́n jìnà sí kó dé kókósẹ̀ torí pé ọwọ́ ọbọ̀ díẹ̀ díẹ̀ ni yọ́kà máa wọ́ ọlọ díẹ̀ díẹ̀ ni tí tó fẹ́ kò sí láì ẹjọ́ sọ kalẹ̀ náà náà gbígbọ́ sókè lórí ìrún síbi takibirá tàbí ẹ̀lú mẹ́rin náà ni ọ̀nà mẹ́rin ìkan jẹ́ ọ̀nà ìkan ọlágbára ju àwọn kan lọ súnà tí ni gbogbo mẹ́rin náà torí bí dára fẹ́ bẹ̀rẹ̀ àwọn takbiratul ihram rúkìnù ní káṣí takbiratul ihram ṣùgbọ́n gbígbọ́wọ́ sókè fún kìí ṣe rúkìnù kìí ṣe rúkìnù ṣùgbọ́n ní bàbá fún gbogbo àwọn gbígbọ́wọ́ sókè tó kú tó gbọ́n bá jẹ́ súnà súnà tẹ́sí olóòkè ẹlẹ́ẹ̀kejì nígbàtà wá fẹ́ sí kí ni ààrẹ lọ rùkú ẹlẹ́ẹ̀kẹta tàbá gbé gbéra sílẹ̀ láti ní rùkú ẹlẹ́ẹ̀kẹrin tàbá lọ sí ọ̀pá ẹlẹ́ẹ̀kejì tàbí ọ̀pá ẹlẹ́ẹ̀kẹrin tàfẹ́ dìde sóyí wà bá àwọn àdífò wáyé pé káàrẹ̀ nàbí sọ́rọ̀ àdífò àbúrà ibn Umar níbi káàrẹ̀ yarfa yadayhi fi kulli khafdin fífúlẹ̀ rọ́fẹ́ yín wà hafdun ìbò gbogbo bàbá bá ti gbórí òkè gbórí ńlẹ̀ gbórí òkè gbórí ńlẹ̀ ní máa gbé ọwọ́ sókè sahih hadith ní lóòtọ́ ṣùgbọ́n iṣẹ́ ànábì ní ó túmọ̀ rẹ̀ ọ̀rọ̀ nìyẹn iṣẹ́ ànábì ní ó ti kíni ní ó túmọ̀ rẹ̀ gbogbo bí wọ́n ti wá gbà wá lọ́sọ̀rọ̀ ànábì wá ni wọ́n kà fún àwọn aládìsí mi ò mú hadith yẹn gbogbo bí ó gbórí nílẹ̀ láti rí kíní yóò tún sí báyìí Allahu Akbar ọjọ́ báyìí lọ fún ìbàdẹ̀ Allahu Akbar tọ́lú láti lókè yóò sí Allahu Akbar naam ṣùgbọ́n ìtọ́ dáa jù ò náà ni pé ààyè mẹ́rin yẹn ni láàfin mọ̀ pé àkọjá ààlà tọ́ bá rí bá ní wọ́n gbà wá torí wọ́n ń sọ ànábì ní sallallahu alaihi wasallam àbí ń sọ ànábì kí sísọ pé wọ́n fẹ́ wá burú ẹ wọ́n ń sọ láti kọ́ mímọ̀ ẹlòmíyàn ọmọ kí omi yọ máa láti rí àléébù ẹni ṣùgbọ́n àwọn tàbí ń sọ ànábì láti gba ẹ̀kọ́ láti gba knowledge náà sallallahu alaihi wasallam náà ìsìláì fi kọ̀ ní gbaládá ẹlẹ́ẹ̀kejì ni súnà méjìlá máa ń pàdé lọ́jọ́ ọdún léyá alákọ̀ọ́kọ́ kọ́ ọmọ jẹun lọ tó fi kírun tán ẹlẹ́ẹ̀kejì súnà ẹlẹ́ẹ̀kejì kọjẹ́ sí pé ẹran léyà rẹ̀ ló ṣe kí mi lọ́kọ̀ọ̀kọ̀ jẹ bọ́lọ́n bá sì bọ́ sí pé o ṣe kán bẹ̀ o try sọ́ọ̀sá jẹun tó fi lọ eid tó rẹ̀ fi dé ń gbò dé lórí pé kẹran èèyàn tó jiná wàhálà ò ṣẹlẹ̀ inú ọmọ ta ọ bàbá wà nǹkan kan jẹ ẹ o try ọ yàtọ̀ sẹ́ni tó kọ́kọ́ gbé ògì mú náà kó tó lọ eid náà. Lọ́kùnrin ọ̀pọ̀ ṣùgbọ́n a rí pé ó fi ẹgbẹ́ ó fi ẹgbẹ́ nílẹ̀ gbígbé ìjà ìjọ gbọ́ àwọn ẹ̀kọ́ mímọ̀ rẹ̀. ó fi ẹgbẹ́ bò. ó fi ẹgbẹ́ rẹ̀ bí ó ṣe ẹgbẹ́ lẹ́sẹ̀ fún ìlú ìtẹ́lẹ̀. òun náà ń ṣe náà nìyẹn wọ́n ti lè fi rinlẹ̀ òun náà ń ṣe nù bí ò sí lára ó ṣe ní kínú ó ṣe lọ́kàn tí ò sì ṣe nǹkan lọ́kàn lágbára tí kínú ò sí lára lọ tó lè pọ́ wá ó sì mọ̀ wàhálà bídíà nìyẹn yóò èèyàn lẹ́tọ̀ láti máa sọpọ́ọ̀tì bídíà táàpá bá ti ń sọpọ́ọ̀tì bídíà ó kọ tí ẹ̀ náà kí ló pẹ́ bídíà rẹ̀ ó kọ rẹ̀ so ẹ fura sí dáadáa ọkàn tàyín jẹ́ gbangba ni òun náà ti wà nìkínú lára àwọn ni ṣe gbọ́dọ̀ sọ́ra ọ̀ ẹgbẹ́ tẹ̀ ń wí ẹ má sì gbọ́ ẹgbẹ́ tí ń ṣe bídíà náà ni ìjọ ní bídíà ìtumọ̀ ẹgbẹ́ nìyẹn torí àwọn búrọ́dà mi àwọn ọ̀dọ́ àwọn ọmọ kọ̀ọ̀kan

àwọn ẹlẹ́gbẹ́ kódà tẹ́bá ti pìyàn ẹlẹ́gbẹ́ bígbà ta pè lẹ́mú bídíà nìyẹn ó ti ta ó ti fi jamaa àlẹ̀ jamaa tó mùsùlùmí tó kéèyàn bá ti sọpọ́ọ̀tì àwọn báhùn ìtumọ̀ náà ní pé ara wọn ló ń ná bí ọ̀sọ́ fún yín jáde ẹ lọ mọ̀ para wọn tó wàá tà láti jìnà sí àmọ̀ pé bóun náà jẹ́ ohun bídíà tá à fún fáírọ́ọ̀sì yóò wọlé sí wa lára tá a bá sọ̀rọ̀ ìjẹ́ àti tí jẹ́ máa ń bẹ́ẹ̀ni kí jama kí jama mi bẹ́ẹ̀ni kí jama mi bí ọ̀bọ̀ wá ló kí ìwọ́lọ́mọ̀ ìwọ́lọ́ ọ̀fẹ́ ìtàn lánàbí gbé wá sallallahu alaihi wasallam naam ọ̀rọ̀ tó dáa jù náà ọ̀rọ̀ méjèèjì ni alẹ́kí jama kejì kódà alẹ́kí ìkẹta kódà alẹ́kí ìkẹrin bàtà kọ̀ndẹ̀m kí wọ́n má kí mọ́ tàbá rí pín kankan bẹ́m̀bẹ̀ tọ̀fẹ́ tẹ̀yìn ẹ̀ jáde ní aláàzọ̀ pé ẹ̀bọ̀dọ̀ kí so yíwa báyìí wọ́n tó bá ń pò ní kíjà mọ́ wulẹ̀ wà mọ́sálásí súnà àwọn sọ̀hábà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n padà lé bá ti gbọ́ pé wọ́n ti kíjà mọ́ tàbí ń bọ̀ ní wọn Abdullah bin Abbas tàn èyí mi níwà dúró tí wọ́n máa kírun tèmi lọ́tọ̀ tánàbí ti kírun tán tí ó sì kọjú sí wọn tí wọ́n máa rí ni ee kójú ọmọ rí bí ọya wọ́n padà lé ojú ọ̀wà àti wọ̀ àwọn àfáà yìí ń àwọn gbogbo èèyàn bẹ wọ́n ti á kí ọwá ń bọ̀ wá ní torí kó lè bá ń tẹ́jọ kí fi wá nkílẹ̀ wọn wá mọ́sálásí sí ó kú sẹ́ńtọ́ ọba kí ní ẹ̀sẹ̀ mọ́sálásí pọ̀ ju tirẹ̀ lọ tó tún rẹ́rì fílẹ̀ ní kò sí jama là ń wá wá mọ́sálásí àfa jama gbogbo ohun tó bá jẹ́ pé kì í ṣe jama kó kí ní olè rẹ̀ ní ládájú kó kí ní mọ́sálásí lọ gbogbo àwọn àfáàná wọn jókòó nù wọ́n mẹ́rí ẹ́ èyí tó ń dààmú ẹnu ọpọlọ gbé wá tó gbé wá a sọ báwọn àfá èmi ọ̀mọ́ ṣùgbọ́n àwọn àfáà ti kú dànù màá wá mọ́ pàá fún ọ ó lè pé kẹ́yìn ìdọ̀tí ó kó nìkan ó lè máa kí jama náà ìdájọ́ òun ló wà fún kí obìnrin fi ìlú kó kò sí láìsí mẹ́ tó wáyé pọ́ wá fi kórun ni mọ̀ tó bá so márùn ìkan wà tí mo rí lórí ara nìkan mo ní ọ̀rọ̀ tú dànù ní ó ṣe ń gbò fún òru kórun tán wọ́n tó wá di ẹrù òwú kan wọ́n wá dì sí lórí báyìí wọ́n wá ṣe bàbùjẹ̀ bí òṣùkà mo ní à ìwà relé ètò eléhùn ó ti di nǹkan mi ó ti fi ó ti dọ́gbọ́n tàn wá jẹ pé irun òun ṣe kí ni ọ̀pọ̀ eh, so a lè fi òwú kórun a lè fi rọ́bà kórun kọ̀wọ́nú ọ̀rọ̀ tí ànábì gbé wá sallallahu alaihi wasallam náà torí wípé àwọn nǹkan kan wà tó jẹ́ sí pútọ̀ bá ronú sí dáadáa tẹbá wò dáadáa ọ̀ṣọ́ Islam ìpìlẹ̀ àwọn ọ̀ṣọ́ kan wà tó jẹ́ sí pé wọ́n haram ẹ̀fà apá àbọ̀dọ̀ débẹ̀ tí wọ́n yọ̀nda fáwọn obìnrin pé kán máa lò inú ẹni góòdì wà ọkùnrin tó bá fi góòdì sára ẹgbẹ́gbọ́n pé à tí ẹ ti ń bàjẹ́ lọ díẹ̀ díẹ̀ nu ọ̀hún wọná lọ díẹ̀ díẹ̀ nìyẹn tùmọ́ obìnrin ó lò kí lọ́bàá tán fi ní kó obìnrin ó lò gold tí wọ́n fẹ́ wà lè jẹ́nà wọ́n fẹ́ wà lè jẹ́nà torí ọkọ ẹ̀ nàám tó yọ ọkùnrin tó bá lu etí ẹ̀rọ kan pé tí ẹ ti bàjẹ́ sẹ́ẹ̀rì wà fún ká máa létí nù Kùránì kódà ẹni tó tako kóbìnrin kan lu etí ń bẹ́ nù Kùránì wọ́n la yugayyirunna khalqallah ọ̀sẹ́ẹ̀rì kankan wọ́n nàbí sọ pé ẹ máa lu etí pé ẹ lè lu etí ṣùgbọ́n wọ́n gbà wáyé pé àwọn àyàwó ànágbà Ibrahim alayhi salatu wa salam wọ́n lù tí a sì ti bá bá ń fi gbogbo obìnrin náà ní tẹ́kíní ní lù tí àdájú òsì takùn wọn pé ẹ má lu ètì ma kí ló fà á torí kíni ọ̀sọ̀ ẹnìkan bèèrè ti mú náà mú ní ó lè lú náà ó lè lú mú náà ṣùgbọ́n ó gbọ́dọ̀ jẹ́ pé ẹlẹ́hà lọ jẹ́ tó ti jẹ́ lẹ́hà lú mú rẹ má sì gbọ́ obìnrin tó bá lú mú rẹ gbọ́dọ̀ ti jẹ́ tó bá lú mú rẹ tó ẹ̀hà ó ń sìn lóko rẹ̀ ń jọ tó bójú rẹ̀ ó ń sìn lóko rẹ̀ ń jọ àwọn nǹkan kan wà tó gbé àlẹ́tọ̀ àti sí obìnrin ní ìsìn ó lè tọ́ gbogbo nǹkan ó lè tètè ó lè tọ́ tọkùnrin bá sí lè tọ́ ètè sẹ́wọ̀n bí àdánwò ń bá díẹ̀ díẹ̀ <laughs> bẹ́ẹ̀ ni ta bá mú fásiwá lè pọ̀ lórí àwọn obìnrin bí àwọn ọ̀ṣọ́ ìjà ìjà máa tẹ̀ láàrin ọkọ àti àwòpọ̀ àwọn súnà míì pẹ̀lú fàtíwá tó lè tó lè tó lè ọ̀bọ̀dọ̀ fi òun ọ̀bọ̀dọ̀ fi kóhun ọ̀bọ̀dọ̀ fi rọ́bà kóhun ọ̀bọ̀dọ̀ fi ọ̀sẹ̀ parun rẹ̀ ọ̀bọ̀dọ̀ fi nkankan gbogbo nǹkan tó yẹ kọ́ máa lò tí ó jẹ́ fi máa fún wáyọ̀ náà ọkọ rẹ̀ gbogbo ẹ̀lẹ́ ti gbà lọ́wọ́ ẹ̀sẹ̀ tí ó súnà wọ́n yẹn tí ó lè lò kìí ṣe wá sílà mẹ́yà o kò so nǹkan márùn ẹ̀ nǹkan márùn tó márùn tọ́jọ ọrùn lànàbì ní ẹ̀gbọ́dọ̀ sí tóbìnrin bá tóbìnrin bá wá fi nǹkan kórun náà kí ní clipper àbí kílẹ̀ mọ́ kí ní bond tó bá sórí náà mà tó wá sílà ló náà jẹ ni owó staff ó so okùn ó so um, nǹkan kan bond dúdú ìpàkọ́ báyìí wọ́n máa ọ̀rọ̀ àti bọ́ọ̀mù ẹ̀kọ́ bá ṣe túká tí ó wá sílẹ̀ tó wá sílẹ̀ náà ni náà ó fi kíní irin táwọn èèyàn máa fi yarí tí àfẹ́ máa fi mú náà bí irin báyìí clip báyìí bí irin báyìí ó fi mú náà tí ó wá sílẹ̀ náà lélẹ́ náà gbogbo ilé ńlá condemn tàbá sọ pé ọ̀gbọ́dọ̀ fi nǹkan ajẹ́ pé irun tọ́lọ̀ ń fún lásán dẹ́mọ̀ bí káàkiri wọ́n ọ̀dọ̀ sí nǹkan lára rẹ̀ so ilé ẹ̀gbà gbọ́dọ̀ sọ̀rọ̀ mẹ́ ó lè fi òwú ó sì lè fi rọ́bà kórun rẹ̀ ṣùgbọ́n má so nǹkan míì tó yàtọ̀ sí nǹkan tó fi fa ẹran kọ́ máa so máa rẹ̀ wallahu ta'ala náà